alhamdulillah wa salatu wa salam ala rasulillah wa ala alihi wa sahbihi wa man wala ah, assalamu alaikum wa rahmatullahi wa barakatuh àdúpẹ́ ah, fún ọlọ́run ọba tí ó kàwà sínú àwọn tí yóò bẹ̀rẹ̀ Ramadan ọdún orí ńláńlá ni fún wa gẹ́gẹ́ bí a ti ṣe ṣàlàyé fúnra wa pẹ̀lú ògbọ́lọ́run kíláàsì tí a ń ṣe tàṣírò wa tá ń ṣe lọ ní àwọn dùrúsù wa àti mọ́sálà hadith tá ń ṣe a ní torí pé inú Ramadan láwa ara nǹkan tí Ramadan fi yàtọ̀ sáwọn oṣù yòókù gẹ́bí Qur'an ti sọ ni pé ṣáàrù Ramadan alladhi unzila fil Qur'an oṣù Ramadan tó ṣe pa sọ kalẹ̀ níbẹ̀ هدى للناس وبينات من الهدى والفرقان so a wò pé láwọn ọ̀sọ̀ọ̀sẹ̀ níjọ friday báyìí káfẹ̀ kan lọ àwọn kílásìkì tafsir wa ká kọ̀ǹtínú pẹ̀lú ohun tí ọmọ bá ń lò kí lọ èyàn sọ pé àníyà tí hadith náà sọ̀rọ̀ bá lọ síbi dé àmọ́ káfí quran ṣe basis and kẹ́bí uh, tá à ń suratul buruj ni adé the last uh, tafsir class tá a ṣe uh, wọ̀sánmá ìwà tọ́rí òní àkà pẹ̀lú ògbọ́lọ́ a bẹ̀rẹ̀ ní suratul Ukhdud ní òní ibi tí a bá bá dé tọ́lá ìbá dé a máa kọ̀ntínú bẹ̀ ní jọmù àmọ́ kókó di pé àwọ̀nù súra rọmọdọ́nù tá a wà yìí oṣù tó tóbi ni kùránì wa ní kíké náà bẹ́ẹ̀ ìdápẹ̀já tí kẹ̀ serious ká kí kùránì ká gbọ́ kùránì ká wòye sí kùránì. Hmm? so ọlọ́run ọba yóò gbà níjọsìn fún wa yóò lọ sábà bí oore fún wa láyé àti lọ́run ayọ́nu sí wa náà أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قرآن صفوة والسماء ذات البروج òun fi ọlọ́run lóun fi sánmà búra sánmà tó ní bùrújì kí la ń pè ní bùrújì buruji ni manazilu sham manazilu sham ṣe ma wípé oṣù that is oṣù tá ń fi òòrùn ká ẹ́ solar calendar solar month oṣù méjìlá lòun jẹ́wọ́ ní kóṣù tá a fi oṣù pánàká oṣù méjìlá lòun náà but tí ó tóòrùn bá mú ó máa ń ní ibi tí òòrùn máa ń wà lóṣù kọ̀ọ̀kan tí tí ó fi ṣe revolution ẹ́ òun náà ló máa ń dìtámì wípé ká sọ pé ah wẹ́dà yìí òòrùn mú òòrùn dẹ́ so ibi tí òun máa ń wà yẹn pé tó bá wà fẹ́ ibi tí ó wà lóṣù yìí sáàsán ló kọ tí ó wà lóṣù yìí sáàfún ló kọ mí tó wà lóṣù yìí sáàfún ló kọ mí àwọn ààyè tí ń wà tí ń kípa àìsí fún a whole month kó tó mú fùsáyè ní là ń pè ní manaze òun náà là ń pè ní burúkú àwọn lárúbáwá káwá líǹkì mọ̀nàzílù ṣàmùsì ibi tó rùn mọ́ wà lóṣù kọ̀ọ̀kan káwá líǹkì ẹ̀mọ́ kádàrà àwọn ẹ̀dá táàsọ̀ pé àà ah, fìtẹ̀ búùlù ló jáde fún fáwọn tán ṣe horoscope wọ́n lè ní àà ah, fìtẹ̀ ox wọ́n lè ní fìtẹ̀ fish ẹ̀rùkú tẹ́ bá ti wà wọn kì ní symbols ọmọ lò fún náà kọ́wọ́ ìtàn ń lò wọn tí ń bọ̀ yẹn fún àwọn tí wọ́n ń sọ wípé ibi tó sùn tí tóun bá wà at any given month eh? àbí at any given day òun ni ó dìtàmì irú téèyàn ó jẹ́ láyé àbírú ìyàwó tó ní àbírú ọmọ tó bímọ àbírú iṣẹ́ tó ṣe àwọn tán ṣe yẹn yẹn is outside Islam àmọ́ sí pé kí ní ìtẹ̀ kan wà fún ara rẹ̀ pé ó láyé ibi tó rùn mọ́ ń wá lárúbáwá mọ̀ yẹn ṣe rí gbogbo ókọ tẹ́ rí tán fún àwọn kìíní yẹn ta sọ pé wọ́n fún mi ẹgbẹ́ ẹlẹ́dìmì tó fún ní ókọ ẹranko ẹ́ scorpion acrob lárọ́pẹ̀ yẹn wọ́n lè pè mí ní jádìó ẹ́ tó mí níbi lamb tàbí jádìó mí níbi ewúrẹ́ wọ́n lè pè mí níbi irú ẹja oat leo ẹ̀hẹ̀n wọ́n àwọn kọta ìtànpẹ̀ yẹn in tí ni pé ṣẹ́rí ibi tó rùn wáyìí sàgbé tó rùn bá yọ lọ́sàn ìràwọ̀ níyọ dédé ibi tó ń ta sọ pé ó jẹ́ àyè ibi tó wà hùn tó bá di alẹ́ cluster of ìràwọ̀ máa ń wà mẹ́ ní dédé position yẹn tó bá wápọ̀ position yẹn irú ṣéèpù tí cluster yẹn bá mú wá ni wọ́n fi ń sọ àwọn kíní ẹ̀ pé ní o kọfí ọ̀pẹ́ tẹ́bá wo kíní yìí kọfí ọ̀n ló jọ tẹ́bá wo kíní yìí dálù ló jọ dálù omi ní bíi bucket tẹ́bá wo kíní yìí

but kéṣe àwọn kìíní yìí wà ń bẹ̀ yẹn tó ní wúlò ní ara ìwúlò rẹ̀ tó wà òun ni pé àwọn tán wà ní desert òun ni wọ́n mọ́ fi mọ́nà kọ́dọ̀ òun ni wọ́n mọ́ fi mọ́ kíblá táwọn tán bá mọ̀ ó ti láwọn ìràwọ̀ tó gbá ah, ìràwọ̀ lè northern star ní pé north ni ilé ìgbẹ́ ọ̀nà north ilé ìgbẹ́ nìkan ó pa ókè tàbá fẹ́ mọ́ kíblá nǹkan Saudi wà báyìí bá láàrin ìràwọ̀ yìí àti ìràwọ̀ yìí ẹ́ ni Quran sọ pé bóhun ṣe ṣe ìràwọ̀ wa alamatin wa bin najmi hum yahtadu òun ṣe oòrùn òun sáwọn òṣùpá ní sáìn fún ọ̀dẹ̀ ń pẹ̀lú ìràwọ̀ ni wọ́n fi mọ́nà ẹ́ tí ó pé ààkì ah, ní ni Surayya ni so tá a bá fẹ́ wo buruj alẹ́ wo buruj pẹ̀lú manazilu sham ibi tí oòrùn mú kù sí asúnlẹ̀ wo pẹ̀lú star tó bá di lóru pé ibi tá a pé manzilu yìí ibẹ̀ náà làwọn stars wà crossers sí picture tó mú wá wọ́n wà sọ lóko wọ́n ni maria mustari atari ilé kan sọ ọlọ́run ọba ọlọ́run buruj òun fi búra hmm? òun lẹ gbọ́ tí àwọn èèyàn máa ń sọ tán búrùjí rẹ̀ tó gbé jáde ẹ̀nàtàdọ́gbùgbù ìtànsọ àà búrùjí rẹ̀ ah, yíò ṣe kí ní kankan ìrọ́ nìyàn ṣùgbọ́n pé tí wọ́n ni tánpẹ̀ bẹ ó wà àbá sí pé ó lórí pa lójíṣẹ́ lórí just like that, ṣe gbọ́ recently na nípa ilé ah, earthquake tó ṣẹlẹ̀ ẹ̀yìn ó rí pé ọkùnrin tó wà ní holland ti ń da rúùn ẹ̀yẹn mọ́dí gbogbo ẹ̀yìn láti ókọ̀ rẹ̀ láti mọ́ ọkọ̀ rẹ̀ wọ́n láǹdì tí ó sọ pé òun ló ń predict rẹ̀ àbí ẹ̀ fọ́lò ní earthquake tó ṣẹlẹ̀ ní Turkey papọ̀ Syria ọkùnrin kan wà tó jẹ́ bí scientist wọ́n pè Holland kí ló pẹ́ ṣẹ́gbẹ́ kò so òun ó predict hmm? nígbà tó wá predict but àwọn táwọn jẹ́ astronomer gangan astronomy wà òkè astrology ni ó wà òkè astronomy ni ká study bí stars àwọn celestial body gan ṣe láti fi lè mọ time ká fi lè predict àwọn nǹkan kan nísìnyí pé àwọn pípọ̀ bóṣù ṣe yọ táwùsù yìí nísìnyí ẹlòlò calculation tó pa ah, di báyìí lónìí tàbáwọ́ báyìí yóò move sí báyìí lọ́la ẹ̀ á lè fi sọ pé sóṣù lè yọ àtàwọn nǹkan míì náà tọ̀bọ̀ káwà sọ wípé bó tún ṣe mú fún ní ṣe ó ní ṣe pẹ̀lú kádà rẹ̀ nìkankan ẹgbọ́n mi yé òun ni astrology tọ́ náà àwọn táwọn náà study ethics geologists àtàwọn yòókù tánjọ ń ṣe àwọn náà bìlífù wípé which is correct wọn ò bìlífù wípé òṣùpá àbí sáà ó lè ní effect lórí arctic ẹ́ sáyẹ́ǹsì for him but in tí Dutch scientist yẹn sọ tó lóun predict ní tó ṣe nù wọ́n fi ń wóbò ìgbà àánú is not orthodox so òun náà rò pé ń jẹ ìgbà tó padà yàtọ̀ padà yíwọ́ òun náà padà dákẹ́ bọ̀ wọ́n padà wá sọ fún pẹ́tọ̀ irú nǹkan tó wí ní ti ẹnìkan ti sọrú rẹ̀ 30 years ago ní Egypt sọ náà ni pé ìràwọ̀ ó ní effect lórí estate that has not been proven eh kò tí proven but say ṣé realities ni pé ìràwọ̀ wà o ó sì níbi tí ń ti mú po ó sì bá ti lè lókùn kaba Islam ò tako ilé ẹ̀ ọlọ́run bá ń búra mí báyìí òun búra pẹ̀lú sọ́mà vatil buroj tó ní buroj buroj pé manazil sham wípé òun ti rẹ̀ àbí clusters of stars tó wà ń bẹ̀ tó ṣe pé àáfin ma àyè àfi mọ àsìkò tó dẹ̀ ń fọ́ọ̀mù tó kóhùn lówó àti bẹ́sì ti wẹ́dà ẹ́n fi ṣèpá ah, tó sùn bá ti wà báyìí nìsín òun ni wẹ́dà mọ́ ní báyìí tí ó sùn tó rùn bá wà báyìí òun ni máa ń jẹ́ kí sọ́mà gùn tí kìíní kan wà báyìí ìgbà òun ni kìíní kan ṣe ẹ́n kọ́dà tó fi kà àsìkò òun náà ń kọ́ ẹ̀yìn ó mọ̀ rí ibi tọ̀ tó bá dá àsìkò báyìí nìsín á sọ pé zoro ah, ti fà sẹ́yìn kìíní kan kìíní bóun ṣe ọlọ́run fi búra wọ́n fi sámà tó ní burújì òun fi búra wọ̀lẹ́ọ̀mì mọ̀ọ́d ọjọ́ tọ́lọ́run bá lóun ṣàdéhùn fún wa tó dẹ̀ ṣe yí pé ó gbọ́dọ̀ wá ọba kò ní ṣe láì mọ́ṣẹ̀ ọba òdodo ni ọjọ́ tọ́lọ́run ṣàdéhùn ní jọ́l kìámù òun fi jọ́l kìámù búra ká nóòtù ìkíní kankan anything tí tó bá rí ìrìnà lọ́n fi ń búra hmm? wa shahidin wa mashhud ọlọ́run ọba òun bí shahid àti mashhud shahid mi ni witness mashhud mi ni nǹkan táa give testimony about nǹkan táa witness tọ̀tọ́lọ̀ bá ní wa shahid wa mashhud kí ni ìtumọ̀ shahid ta ni witness tani mashhur hmm? ìtumọ̀ tó pọ̀ alìfùgbọ́n ti tú lẹ́nu ṣáìdì lè mí ni ànábì ọlọ́run ọba tọ́lọ́run ọba rán sáwọn ìjọ rẹ̀ mọ̀ṣùhúdù ó mí ni àwọn tọ́lọ́run ọba rán sí ìtumọ̀ kan ṣáìdì lè mí ni màláíkà tí ń wítínẹ́sì iṣẹ́ wa tí ń kọ́ ẹ́n ẹ̀wẹ́ kòrán náà sọ yíò náà kòrán sọ wípé kòrán sọ wípé wà má takúnù min sha'nin wà látàkùnù minhu min kòránì wà látàmàlúnà min amal illa kunna alaikum shuhudan istufiduna fi hmm? ẹ̀ ní kò ní tí kìkan tẹ́ ṣe ṣáà ní kankan tí ó ṣẹlẹ̀ àbí iṣẹ́ kankan lẹ́ṣe àbí kọ̀ránì kan lẹ́kì àti pípa àwọn tí wọ́n witness intention yẹn wọ́n wà ń bẹ́ so ó mẹ́ pé tàbá sọ witness yẹn ní sàá àpà àwọn màláíkà sán witness iṣẹ́ dáadáa tẹ́ ṣe àpẹ wọn ní ṣòhù a wà pẹ ẹ̀yin ní alìmọ̀ṣòhùdú náà lẹ́yìn ẹ̀yin pẹ́pẹ́ ni wọ́n give witness àbá ìtumọ̀ kan a wípé tí bùrá ń sọ fún wa wípé àwọn màláíkà kan bẹ yàtà àkọ̀bú náà fi kú màláíkà tó bí lẹ́rọ màláíkà tó bí nàá àwọn màláíkà kan bẹ tó pé àwọn màláíkà ọ̀sán ni wọ́n àwọn màláíkà kan bẹ pé màláíkà òru ni wọ́n tán gbaṣẹ́ fúnra wọn tán bá gbaṣẹ́ fúnra wọn yìí ẹ́ táwọn ti wà lóru àwọn ó mọ̀ tó mìí pé àwọn ti tòru àti tọ̀sán wọ́n jọ pàdé ní àsùbá bá ti jọ pàdé nǹkan wọ́n witness in tẹ́ ń ṣe ọlọ́run bá náà lóyún bẹ̀rẹ̀ pàdé wọ́n sọ pé akíni sọlá tàlídòlò kì ṣàmsì ìlànàfàsákì lẹ́yìn wa qur'an alfajiri inna qur'an alfajiri kana lẹ́yìn dìgbà tí dàdí ìrún wà láàrin àwọn àsìkò yìí láìgbà tó bá ti yẹ lórí gbígbà tó fi dáná ẹrú ó mì pé ìrún olówà zor afri maghrib àti ìṣá èyí lẹ́ẹ̀rí wà ní ẹ̀rí táwọn àfáà fi ṣẹ̀rí wípé ìgbà tásìkò ìṣá parí omi nísìkò lẹ́yìn ẹ́ àárín òru pé ṣẹba opinion ó wà bẹ́ kẹsẹ̀ ọ̀kan àwọn kan mọ̀ títí tí ó fi dà ní òru òun ni ara àwọn sámú pé títí ó fi dà ní òru ara ẹ̀rí wọn náà ní kọ́lọ̀ sọ pé ìdùlókì sham ìlà ọ̀sàpìlẹ̀ ẹ́ ìrún táàkì láti gbà tó rùn bá ti yẹ lórí onízó Maghrib Isha tọ̀tàbákú mẹ́rẹ̀ nìyẹn láti dùlókì sham ìlà lágbàtílẹ̀ ọwákùn ẹyọkan òní ẹyọkan wọn ni ọlọ́run wá ní ìrun alfajari yẹn tó jẹ́ ìrun àbúrà inna qur'an alfajiri kana mashhuda ìrun alfajari yẹn àwọn màláìkà máa witness ẹ̀ wípé màláìkà ọ̀sán àti tòru ó lè pàdé rẹ̀ táwọn màláìkà ti ti tọrú táwọn mítà ṣùgbà sọ́dọ́lá ṣùgbà káwọn yẹn tó gbáfẹ́ fún wọn tán bá wá dọ́dọ̀ ọlọ́run ọlọ́run ó wà ní pé kí wọ́n wá sọ pé tàràkìnáhùn ẹ́ wọ́n mú ìsọ̀lú adọ́dọ̀ wọn bàtà adọ́dọ̀ wọn àbáwọn sánkíọ̀n nígbàtà tó kú náà kọ́ tòun náà wọ́n kí so ẹgbẹ́ àwọn mọ̀láíkà ti jẹ́ gíní wọ́n ti jẹ́ witnesses upon us àwa tí wọ́n witnesses bá yìí náà tó lè mí ni tó bá jẹ́ àlùkìyàmà ọlọ́run sọ pé yọ́ mọ̀ tashhadu alayhim alsinatuhum níjọ́ tó pé ahán wọn yóò ṣe jẹ́ witness against wọn níjọ́ tó pé ẹsẹ̀ wọn yóò jẹ́ witness against wọn níjọ́ tó ṣe skin wọn yóò jẹ́ witness against wọn tọ́lọ̀ bá sọ fún wa pé níjọ́ tọ́lọ̀ bá ní skin sọ̀rọ̀ pé ya gbogbo tó kálukú wá skin rẹ̀ ọya jẹ́rìí àwọn tí wọ́n wọ àwọn skin bá wá fẹ́ wọ́n ni a ah, ní tẹ́ ń jẹ́rì against wa èyí sọ̀rọ̀ ẹ̀ lè sọ̀rọ̀ àwọn tí ó wà sójá kí á pé àǹtọ́kọ̀nà lọ́hù lẹ́rí àǹtọ́kọ̀kọ̀ lẹ́ṣẹ̀ ọlọ́run ọba tó lè sọ̀rọ̀ sẹ́nítìn lẹ́nu so in dat respect gbogbo nǹkan tá skin wa ni aha wa ni ẹsẹ̀ wa ni táwọn náà bá ń jẹ́rí wa ni náà so ìtumọ̀ tó pọ̀ ló wà ṣùgbọ́n kí ni a padà sọ pé kí ló fà kí láwọn hikma ta lè rí wọ́lọ́mbà ń fà wọn kí ní ìbúra ẹ̀rì tí wọ́lọ́mbà ló pé wà ṣáà ìdí wọn mashhud àwọn kan bẹ tọ́lọ́wọ́n bá fẹ́ sọ̀rọ̀ wọn níbi báyìí tí ọlọ́wọ́n ọba náà wá ń rí fà sí kẹ́lìmọ̀ ṣàhádà ṣàhádà ṣàhádà àwọn tó fẹ́ sọ fẹ́ táwọn kan wá fìyà jẹ wọn lórí ẹ̀ wọ́n ti wá fi àjẹ́ wọn lórí ọlọ́run wá sọ wípé àwọn wọ̀nyí wọn ò tijú wọ́n láyà débi wípé irú fìtínà tán fún àwọn mòmìnì ó ní wà hum ala ma yaf'alun bil mu'minina shuhud lórí nǹkan tí wọ́n ń ṣe pẹ̀lú àwọn mòmìnì àwọn náà witness wọ́n jù kó báyìí náà wò tó witness wọ́n ṣe shuhud ọlọ́sọ̀ ṣáàdà mẹ́wọ̀n

yes o lè kóòdù méjèèjì ẹnu kò jẹ́ ṣáyé kò jẹ́ mọ̀ṣù bẹ́ẹ̀ náà láyé náà ṣe rí méjì ni àwátawà láyé the players and the spectators hmm? the players and the spectators gbogbo wátawà láyé bá ṣe rí nù èyàn lè jẹ́ player ń bí nǹkan bọ̀ spectators ló jẹ́ bí nǹkan mi àbí bẹ́ẹ̀ kọ́ ni tọ̀ ní ìsìnkú nípa àwọn kan ni players of the economy àwọn kan lásán àwọn ò ní kan ṣe àwọn tó bá ń ṣe nǹkan àwọn máa analyze nǹkan sí tàbí òun náà bá wọn olówó ka owó rẹ̀ lọ́wọ́ alábájáwá ní ìṣòro ẹ̀dùwá lékún so in that respect bóòsì journalist oníṣẹ́ spectator lòun àwọn player gangan ni àwọn tán lówó ẹ́ ìjọ́ mi ń bẹ èèyàn ó jẹ player ìjọ́ mi ń bẹ èèyàn ó jẹ spectator ìjọ́ wọ́n kan nu wọn bá fẹ́ lọ fẹ́ yàwó níjọ́ nǹkan òṣùwúdù làwà ẹ́ òun ni mọ̀ṣúúdù ìjọ́ mi bẹ̀rẹ̀ ọkọ̀ àwọn àwọn náà tún jẹ́ mọ̀ṣúúdù òun náà tún jẹ́ ṣáre so kéèyàn ló tẹ̀ pé méjì nìyàn jẹ́ lé ayé tó bá ìsìn ló tẹ̀ nǹkan kí ni lẹ́sìn tá a fẹ́ kọ́ bẹ́ẹ̀ lẹ́sìn ò ní wípé ma yalfizu min qawlin illa ladayhi raqibun atid kò sí anything téèyàn sọ jáde báyìí lẹ́nu àwọn èèyàn kan watch over téèyàn ń ṣe ó wà Kùránì sọ pé wà inna alaykum لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون so essence kí ni lesson tí ẹ̀mà tí wọ́n dúkẹ́ àyà kan bẹnu Qur'an pé shahid àti mashhud ní tó ma gbé e sí ó ma pè ọlọ́run ọba ní shahid ó ma pè ráyé mashhud anything tó wà anything pé tọ́ ọlọ́run ọba ń mi o so ìwọ ní sọ wọ́n fi mọ̀ṣúùdù ní ọ́ lẹ́ni táì ẹni tí a tó bá ti wọ́n jẹ́ gbà pé níṣẹ́lẹ̀ ní okọ̀ tó ń jẹ́ táìtù tó jẹ́ permanent táìtù rẹ̀ ilé ayé tó fi kú mọ̀ṣúùdù sí ní ẹ̀bá ti mọ́ báwọn èèyàn mọ̀ pé kò sí nǹkan kan tó yẹn ń ṣe tọ́lọ́wọ́n ọbọ̀ rí àtèyí tó hàn sáwọn èèyàn àtèyí tí hàn kí ẹ̀ gbé sọ́kàn pọ́lọ́wọ́n bá ní ṣahid ìwọ ni kí ni mọ̀ṣúùdù yóò lè ràn yàn lọ́wọ́ láti ṣe muraqabatullah lẹ́yìn náà bá wá wo àwọn nǹkan tọ́lọ́wọ́ bá ń dákọ̀ tí máa fi ń búra gẹ́bà ti sàlàyé ńgbà tá ń sọ̀rọ̀ òsàmá ìwà tọ́rẹ̀ ọlọ́wọ́ bá máa ń fi àwọn nǹkan tó ṣe wípé kò sírú wà tí èèyàn bá fẹ́ wú àti ṣe tí èèyàn bá fẹ́ wá àwọn kìíní yẹn dẹ́sàpẹ́ dá ni wọ́n ẹ̀lì sàfẹ́kù wọn ìyẹn wò ní sùn táwọn èèyàn bá fẹ́ wú wàá bú torí pé wọn fẹ́ káwọn èèyàn ká wọn òru ni wọ́n máa ń ṣe ọlọ́run wá máa máa fi stars ń fi moon ń fi ń búra tó ṣe yí pé tó o bá ti mọ̀ pé títí ń búra kò sí bó ṣe ṣe nǹkan tó rò pé àṣà ah, yìí nífẹ̀ẹ́ rí èèyàn pé kó ka sáà bí èèyàn ṣàfihàn kò sí tó lè sá wọlé kọ̀ ibo lèyìn ó wà tí ò sí sá ibo lèyìn wà tí ò sí mú tọ̀ òun la sọ fún wa ń gbà yẹn báwọn afáṣe máa ń sọ níta ọkùnrin kan fẹ́ ṣe ìwà fàṣá pẹ̀lú obìnrin kan ó wá sọ fóbìnrin náà pé súnmọ́ mi má yàrá àhàdùn ẹnìyàn kan orí wa láyàrá náà ìlàlkàwàkì nǹkan kan orí wa àwọn sáàtì nìkan ni wọ́n rí wa ẹ̀wá sẹ́wọ̀n fún ọ̀rọ̀dù pé ọ̀sáwò lè jìn kò sí nǹkan tí rọra ju àwọn sars lọ obìnrin yẹn bí tó ké táwọn sáà bá ń rí wa fa ayé náà mú kọ̀wù kí ibò hàn ọlọ́run tó wá dá sáà nǹkan àwọn kàwá kíbù tó jẹ́dà ọlọ́run gan sẹ́ ààrí wọn ti lọ òun lẹ́sìn rí i pé kò sí bó ṣe rò kéèyàn láyà tó tó bá ti mọ̀ pé cctv camera ó capture rẹ̀ kọ́ ọkọ̀ wábi tí ò ní sí mi àríbò ni pé ó kéèbó ni ò lè sí ń bẹ́ àbí kí ọkọ̀ disconnect rẹ̀ ẹ́n ìwọ náà ò fẹ́ káwọn èèyàn rí ọ̀nà tọ́ tó bá wá disconnect ti wáyà yìí tó tún lè disconnect ti kàwá sí ìbùká tó sọ tọ́lọ́ òun lọ́lọ́run fi ń fa àwọn nǹkan tó pé sí constant ni wọ́n wà níbi tí wọ́n búra ó fi lè mọ fún wa ní that consciousness náà lọ́kàn fi gba oníwọ̀ sàmá ìdá ti dúró ibú lèyàn ti fẹ́ ṣe lọ́wọ́n ọba tí sàmá ò sí kéèyàn gbé sọ́kà tó pẹ́ pọ́lọ́run ló bá fẹ́ sá fún ẹ̀kan mo fẹ́ wá bí tí sánmà ọlọ́run ọbọ̀ òdé mo fẹ́ wá bí tí gbùrú jù òdé lẹ́yìn ìgbà tọ́lọ̀ sọ lẹ́yìn òtán ó tún wá fi wọ̀ ṣáhìdí ọmọ sí òdìtì ẹka líǹkì mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ kẹwo tí ó mú jáde pé kéèyàn gbà pé sánmà nísìn ìlísìn lọ́run ìlísìn lọ́run ọba kó ṣe pé ibi tí sánmà òdé ìmá ti ṣe kò ṣeé ṣe one ẹ gbà pé tọ anytime tí bá ń ṣe nǹkan ọ̀kanú méjì ní jẹ́ kí tí mo bá fẹ́ ṣe nǹkan kan ọlọ́run bó mọ̀ jẹ́ ṣáhídù ní every time èmi ó sì jẹ́ mọ̀ṣùgbó dàbí ó di méjì ó wá gbé ayà tọ́lọ́run bá fi sáàrin pé wọ̀lìyẹ́ omi ìmọ̀ òun ìjọ ta sàdé pé mọ̀fẹ́ni tó bá ṣe ìjọ ìfẹ́ àmọ́ bẹ̀rẹ̀ ó bá kọ̀ báyìí mẹ́tẹ̀ẹ̀ta kò sí bèsè níbi ìdí sápà sọ́kàn yìí n lè bọ́ kò lábẹ́ sánmọ́ ọlọ́run n sì lè bọ́ kò bìtójú ọlọ́run ọbó ti rí mi dẹ̀ ìjọ ìfẹ́ àmọ́ sí bẹ̀rẹ̀ pítọ̀ ètò wá wọ̀ ni wá mú mẹ́ tó ẹsẹ̀ǹsì ìbúra yẹn nù tá a bá gbọ́ Kùránì yìí láti kọ́dà kọ́lọ́hún ọba tó sọ ní búra yìí lórí ó ti gbé iman tó lọ ma àtàmá sámà tó lè bọ́ ń bẹ́ fún owó tó bá fẹ́ ṣe ma pé ṣáhid àti mashhud òun ló jẹ́ ẹ́ kò wá mọ̀ pé yọ́mọ̀lùmọ̀ ó dìbẹ̀ mẹ́ta ọ̀rọ̀ mẹ́ta ló tọ́ ó tó èèyàn kéèyàn máa fi ṣe kí ni láìpẹ́ tọ́ lẹ́yìn màtọ́lá wa sọ léyìí tán ọlọ́run wa ni kútìlá ashabul ukhdud ashabul ukhdud kí lápé ní ukhdud ukhdud ni ká ilẹ̀ bí fáàgbẹ́ sáré bọ̀ yóò jìn ju sáré lọ kò ní dàbí triangular bíi ààrí tàbá ti wá gbé e tán káwá kó iná sínú rẹ̀ ẹ́ ìmọ̀ ń pè ní òkúlódù ọlọ́wọ́n bá ń rí fáà sáwọn kan tí wọ́n ti ṣerú nǹkan báyìí fáwọn tí wọ́n gbọ́ lọ́wọ́n bá gbọ́rí wọ́n gbẹ́ ilẹ̀ fún wọn wọ́n sì kó náà bobẹ̀ wọ́n sì ń jù wọ́n síbẹ̀ wọ́n gbé kóná bobẹ̀ débi pé kọ́dà gan tán bá tẹ̀fẹ́ rí gúlà òtù pé káwọn ṣe distance tó wà ní sálẹ̀ sókè ò lè rí gúlà òtù kò ṣe é gún wọ́n tún wá kóná bò ọlọ́run láwọn yẹn kú sí ashabul ukhdud làánà ọlọ́run ọba ó mọ ọbẹ̀ lórí wọn. ànábìsọ̀sọ́lá àwọn tí ànábìsọ̀sọ́ àwọn aṣọ àwọn tí ń jẹ́ ashabul ukhdud yìí fún wa ànábìsọ̀tà àwọn tó gùn inshallah ká hadith náà hadith yẹn náà láàkà aka áyà yìí súrà yìí dé àárín àwa ka hadith nítorí pé ogun ọ̀dà àwa parí súrà yìí ní net ọlọ́run ọba sọ pé àwọn àsábìlì òkúdó dèé anáàrí dákìlì wà kóòdù kì í wá ṣe kòtò lásán kòtò tán kó náà sí pé dákìlì wà kóòdù ó tún ní fúẹ̀lì fẹ́ẹ̀lì pé igi wà ń bẹ òkúta ń gbogbo nǹkan tó yẹ kí náà máa kù tí òfin ní kú ọ̀nà náà ẹ máa gbọ́ o ṣe é mọ̀ kó tún lọ́tọ̀ wípé wọ́n sọ pé èèyàn fẹ́ fi ìyà jẹ ẹnìkan kan ojú sínú náà inú náà inú kòtò ló tún wá wá ṣe bí kò lè ṣe nǹkan kan mọ́ àbí kò lè bọ́ ń bẹ̀ kí ló tún wá ṣe láti fi lè mọ̀ pé ìyà àwọn ilé ìdísìn babalá sádìsì ni wọ́n èèyàn tó burú jù lẹ́ẹ̀dá ni wọ́n kí ni wọ́n wá ṣe ni pé irum àléhà kòròd àwọn náà wá jòkó tì bá ṣe gbọ́ wọ́n fẹ́ witness ìdán sí ń jóná. Àkùrọ̀ ah, ẹgbẹ́ wọn ewu ewu àwọn tọ́lọ̀ bá ti sáàbò ipé tí wọ́n ti wọ́n nárí ìyà lẹ́bàrẹ́ ti gẹ̀ẹ́ lánàpá mo ti jù sínú kò sẹ́já lọ ló ó jùkú sínú sẹ́já kí ẹ̀yìn kó wá jùkú ti bá ìpé mo fẹ́ máa wo bí ṣe ń pariwo kó mọ wá rẹ́nu mo fẹ́ wo bí ṣe ń dé bí ọ̀rá kó mọ wá fẹ́ yí wọ́n ni ìzùbù àlẹ́ yìí ha kúrù àwọn kò náà wọ́n jẹ́ àwọn èèyàn síbẹ̀ tán wọ́n tún kó náà bò wọ́n tún wá jókòó tì wọ́n wò situation tó bá ìtẹ́lẹ́yìn òsì láti fi ròyìn bí irú àwọn èèyàn àgbákò tó táwọn eléyìn òsì but ẹni ó kìkì ní kankan wàláhì anybody tó bá fẹ́ sin lọ́run dápẹ̀já gbìyànjú ẹ jẹ́ ká wọ bí ìsinsin lọ́run níbi ìfẹ́ràn ọlọ́run ọlọ́run ọba ó ti fẹ́ràn wájú

táàmà rọ pé ah, wàhálà yìí pọ̀ ẹni tí èèyàn bá ń fẹ́ràn wàhálà rí pọ̀ ẹ̀yẹ́ mọ̀ wo òun ní ọ̀pàdà mọ̀sífà ah, kí ni máa ní ọlá báyọ̀ ní àánú ah, ṣe bẹ́yìn àánú inú mi gbọ́n dùn ní irú gbá ìfẹ́ràn ọlọ́ ni ẹ fi ń sin lọ bọ̀ tó wípé kìí sọ́nà òun ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn fi gbàmọ́ lọ́n ẹ wo orúkà tálọ̀ ń describe yìí irú àwọn tọ́sí ọ̀rọ̀ àwọn sálàfù wa àwọn gbọ́ nǹkan yé kọjá kọjá èyí máa gbọ́ nǹkan yé kọjá àlà wọ́n gbọ́ nǹkan yé gan wọnú gbogbo òtúmọ̀ ni wọ́n mọ̀ but wọ́ọ̀dù tí wọ́n tó bá ti rẹ̀ láì kan báyìí ó gbé pọ̀tà e. wá ẹnu bí wọ́ọ̀dù nìkan làwá dúró àwárí tú kọjá wọ́ọ̀dù àwọn ti gbọ́ gbogbo èyí pé ẹ́ẹ́ ẹmọ gbọ́n tí wọ́n wọ́n ẹgbàdọ̀ àlàáfíà lọ́sọ̀rọ̀ ìgbìyànjú ẹ̀mọ̀ tí wí pé ara wọn kan ah, wọ́n gbẹ́lẹ̀ kalẹ̀ wọ́n wá kò náà sí wọ́n wá ju àwọn èèyàn látòkèrè o kéèsì lágbàlẹ̀ o wọ́n wá lọ sórí òkè àtórí òkè ló ti máa jù wọ́n sínú kòtò tàbá jù wọ́n sílẹ̀ tàbá bá ń dé yóò wá jòkó wá ní ìsìn mú màlẹ́ àpòkò jù wọ́n wá jòkó wá ìsìn mú màlẹ́ àpòkò ọlọ́run wá ní bẹ́sẹ̀ ń ṣe kìí sì jùkú lásán wà hún alàmà yàfàálù na bilmùmìnì na ṣùgbù nǹkan tó ń ṣe pẹ̀lú àwọn mùmìnì ìtumọ̀ ẹ̀ pé ẹnìkan ní ọ̀dàrú kìíní lọ́gà àbí tó ń já láṣẹ àbí irú àwọn tí wọ́n ọ̀dàrú nífẹ̀ẹ́ wọn ó jókòó síbi kan tí ń wo ṣẹ́ ń wo yes àwọn tí wọ́n pa wọ́n láṣẹ ń kọ́ àwọn ò máa kó náà àwọn sọ tùgbọ́n ni wọ́n sọ pítọ̀ ẹgbẹ́ bí ìsẹ̀ mẹ́sì kẹ́tẹ̀ wá sọ páwọn èèyàn tí wọ́n bá wá ń kó náà bá nílà akáì àwọn tẹ́tún wọ́n ara wọn náà kọ́ pẹ́sọ wọ́n hún bá láàmà yàfàlún bilmomini na ṣuhud iná ti pẹ̀lú àwọn òmìnir wọ́n tó wí tẹ́sẹ̀ pé yẹ ìtumọ̀ ìpé tí ò tẹ́síkúsì fún wọn tó sọ pé yóò ah, wá wí ẹ̀ ní pé wọ́n pàṣẹ rẹ̀ gbogbo ọ̀nà tí ò sí nílẹ̀ excuse lọ́lọ́run bá ń sọ ẹ máa gbọ́ ọlọ́run wá ní atọ́wà lè sọ pé yẹ ìyàtá sí jẹ́ ẹ̀nà báyàwọn náà dìzáfẹ̀ àbí báyàwọn dìzáfẹ̀ ọlọ́run pé ẹ béèrè kí ni wọ́n ṣe káì Qur'an àà no ẹ́ bá fẹ́ build the case against ìyàn ìwé ẹni yìí káwàtọ̀ ọlọ́gbẹ́ ìbádọ́dọ̀ àdájọ́ tí yàn bá build the case against ìyàn ẹgbọ́ ó gbẹ́ kòtò nígbà tó wá gbẹ́ tán ọjọ́ fẹ́ ọwá kónábù ọwá kónábù tán ọwá mú ìyàwó mi ọwá jù látorí àjà ọwá jù sínú kò nígbà tó wá jù sílẹ̀ tán ọwá jù kòtì ọwá lọlẹ̀ wá àga tó ṣe dáadáa ọwá fẹ́yìn tí wọ́n wá ń fẹ́ ìyàwó mi wá ń pariwo òun wá rẹ̀nù hmm? ṣe àwọn ọmọ akọ́sọ́bà ń fadájọ́ aláìsí kí ló ṣe ń tọ́ yóò dá fún ṣẹ́mọ́ tó ṣe lásán kò pọ́ mọ́ rẹ̀ o kò gbàyàwó rẹ̀ o ẹ́ kò jí owó rẹ̀ o kí ni tó ṣe láti pé wà máa nákọ̀ọ́mù minhum illa an yu'minu billahi nǹkan ń bá wọn jà sí ẹ̀ṣẹ̀ wọn ẹgbẹ́ ọ̀fẹ́ ẹ̀ṣẹ̀ wọn bí wọ́n wò lẹ́ṣẹ̀ mi o ẹ̀ṣẹ̀ wọn tí wọ́n kàn gbọ́ ọlọ́run ọba gbọ́ ọlọ́run ọba gbé al-aziz al-hamid ọlọ́run ọba tó lágbára tó ṣe wípé ibi tágbára rẹ̀ dé bó bá fẹ́ ṣe nǹkan kẹ́mìkẹ́ wọn ẹnìkan kò lè sọ bẹ́ẹ̀ ó ní aláàzí tẹ bá sábà máa wò lọ́pọ̀lọpọ̀ gbà ọ̀láì ah, àsán wọ̀ sífà tí wọ́n bá pèèyàn ní aziz lédè ìtàwọn yẹn sábà máa ń fagbára ṣe ni kí wọ́n ń fagbára ṣàbòsí ẹgbọ́ yóò fi agbára ṣe àbòsí ni ee ó fẹ́ fi ọmọ ṣíṣe èèyàn jẹ ni ọlọ́run wá lóhun tòun aláàzí tó hàmí jùlọ azizu lòun alágbára àmá kèé ṣẹni tí ń lo agbára rẹ̀ sí ibi tábò sí wa ọba tó kó tó bá lágbára ẹ̀tẹ́kùn yìí tó yẹ bíbẹ́fẹ́ ló sì lù òun máa ń fi ìyà jẹni tó bá tọ́ sí à owó yìí kan ló pé a ah, bó ṣe wù mí lónìí kẹfì lọ́pọ̀ bá ní ẹwọ́n ẹkọ́ bá ń pàyàn fífì náà mo fẹ́ sọlá ọlọ́run òun ìṣẹ́lẹ̀ azizu lòun lágbára rẹ̀ àmọ́ òun nílò ẹ̀zà òun ẹ̀sùn gbogbo aná làá mọ́ ń fẹ́ ń jọta abárí kẹ́nìkan bá sọ sí yá tí ẹn tó lágbára bá bá alágbára fún ààyè ah yes òun lẹ́sìn pé ń jọta àwọn èèyàn bá lọ kóòtù tó bá ikọ́ bá ṣe àbòsí fún wọn bóyá wọn pa èèyàn fún wọn ní ìsìnkọ́ padà wá dárí pé ẹ̀pẹ́ ni ẹ̀padà yóò ní ah inú òun dùn Eh, the justice has been what has been served ìtumọ̀ pé wọ́n lo agbára àyẹn sí ìfẹ́ kan lò sí yóò wà ní ah, òun dúpẹ́ fún judiciary ẹ̀yìn dẹ́gbà pé ní judiciary gbé pẹ̀lú ẹ̀pa ẹni yìí ah, ṣe gbogbo ayé ẹ̀gbọ́ fún wọn lò níbi tí ọ̀yẹ̀ kan lò sí ọlọ́run ní bágbára tó ń ṣe rìn al-aziz alhamidu alhamidu lẹ́nu tó ṣe pé bó bá tún ṣe nǹkan ẹ̀kọ́ yẹn lólẹ́ èyí lọ agbára fún ìtò tìní ọlọ́run wa ni àwọn wọ̀nyí o wọ́n ń fi ìyà jẹ àwọn tó gbọ́ lọ́wọ́ ọba gbọ́ kò sí kankan tán fi ìyà jẹ wọ́n ti gbélé ilá àyọ́mínú bíláà ilà àyè ẹ má gbọ́ wọ́n gbọ́ lọ́wọ́ ọba tó lágbára kí ọlọ́run ọba tó lágbára ẹ̀ ó lágbára àti ṣe yí pé kó fi ìyàjà wọn sáfí ìyàjà wọn padà hmm? ṣùgbọ́n náà gbàgbọ́ tó bá yìí ṣe bẹ́ẹ̀ kan wọ́n ó yìn lórí ẹ̀ pọ̀kúlé tí ò ṣe é mọ̀ bẹ́ẹ̀ ń gbọ́ mi kí àwọn ẹni rẹ̀ ni wọ́n fi ìyàjẹ wọn ó wá lóòrùn Aziz àwọn ẹgbẹ̀ tó wá jẹ́ Aziz àìbá pa wọ́n rẹ̀ rí àwọn pa wọ́n rẹ̀ bá mọ́jẹ̀ ọba tó tó gbogbo ẹ̀yìn náà fi yìn ẹwà mọ́ tó fà tí ò fi ṣe irú àwọn tá a describe yìí wọ́n bá pa wọ́n lẹ́sẹ̀ wọ́n tọ́ sí wọ́n bá rẹ́ wọ́n tọ́ bẹ́ ẹwà gbọ́n tọ́lọ́wọ́n bá wí alladhi lahu mulku samawati wal ọba tó fi gbogbo tó wà ń sánmà àtìlẹ̀ òun lónìí kápá rẹ̀ ìyẹn kò bọ́mọ lọ́wọ́ á fi sọ pé ah, ọwọ́ rẹ̀ ò ní tó lágbájá ìyá rẹ̀ ò lè bá lágbájá ah it's outside its jurisdiction ọlọ́run ò ní jù ẹgbẹ́ ọ̀nà tẹ́rìtì yóò débẹ̀ ọlá yóò débẹ̀ ẹ́ báńdì wa ọba tí ò ní báńdì níbi ọlá ọlọ́lọ́lá sánmà àtìlẹ̀ wallahu ala kulli shay'in shahid gbogbo nǹkan lọ́n ti witness ìtumẹ̀ pé kọ́dà bó tó mọ̀ tán ṣe náà

wọ́lọ́hùn azabul harik ìyà jahannama ó jẹ́ ti wọn ẹ́ ìyà tí wọ́n sì máa kó nọ́bà wọn náà ó jẹ́ ti wọn fẹ́ṣẹ̀ ni pé ṣé ìwé tó ṣe léyìn níṣẹ́ kásọ̀ pé fún màlámi àtúwú àbí a ẹgbọ́ gbogbo náà ṣe ń sìn ọlọ́pùn lọ́pùn lọ́pùn lọ́pùn àtúwú tí ó tọ́ bá tún bá ń kọ́ kí ó ṣẹlẹ̀ ó ń gbé yóò gbà náà gbé tọ́ bá tún bá ṣe fẹ́ṣẹ̀ ní tẹ́ṣẹ̀ pé tó fà tó fẹ́ tó bá ní pé ẹ̀rú ń gbà pé tọ́ bá yọ adé àbí olóhun ni àlàázizu ní òtó bẹ́ẹ̀ ọ̀rọ̀ pé ayin tí wò ní pé ha ah, tóun bá ní kó ṣe ní ìsìn wọ́n lè bọ́ olóhun ni àlẹ́dì làwọn búrúkú sàmáwátì wọ̀lá àdù olóhun ní kápá rẹ̀ wọ́n lè bọ́ pé àdúkò mọ́ tó ń ṣe dáadáa ni olóhun ni shahid òun rí nígbà tó wá mọ̀ pé orí gbogbo nǹkan tí wọ́n ṣe èwo tó ní fún màlámì àtúbú ìtumọ̀ tó bọ́lọ́wọ́ bá ṣe ní rízà tó lágbára ẹgbọ́ tó lè fìyà jẹyàn bọ́lọ́wọ́n bá jẹ́ ṣe yẹ́ ṣàhídù torí ń tà ń ṣe bọ́lọ́wọ́n bá ṣe jẹ́ alìmọ́lìkù tó ní kápá lórí nǹkan o òun ti bẹ́ẹ̀ náà nǹkan ó sì tún cherish kó tó ń ṣàforíjì ẹ wo bí mo ṣe describe àwọn tán tuntun àwọn ẹni ọlọ́run tó ibẹ̀ lẹ́ẹ̀tì appreciate ẹ máa gbọ́ lárúbáwá yìí kẹ́ tó sọ̀ túmọ̀ rẹ̀ Hasan al-Basri ẹ mọ̀ túmọ̀ táwọn sọ́lá fún wọn sọ ó ní ṣe unzuru ila hadha karam waljúùdì ẹgbọ́n kan ǹzúrú ilẹ̀ hadal karami waljúùdì kọtàlú auliya ahu wòwúwà yẹ̀dọ̀ ohun ilẹ̀ taubat walmufa ah ọbẹ̀ eléyìí ọba ọlọ́rẹ ni o ọba eléyìí ọba tó ṣe yí pé alábòjúkò gan ni o kọtàlú auliya ahu àwọn èèyàn rẹ̀ sájá mú mi ní àwọn ilé ìpa wọn wọ́n wà yẹ̀dù oòrùn ilà tọ́wọ́ tó olùmọ́sílá ìsìnkọ̀gbẹ̀tọ̀ tọ́wọ́ tó túbá àà ládúró tó ń ṣe yìí tí tíyàn bá rẹ̀ nìkan ẹ̀dá òkú bẹ̀ kọ́ ní wílé náà bẹ́ẹ̀ bá rẹ̀ dáhùn tíyàn ní fẹ́ràn rẹ̀ èèyàn ẹgbọ́n kékeré ẹ̀dá kan tó fẹ́ tú ìkẹ́dó lẹ́gbẹ̀ẹ́ tún débẹ̀ mo mo fọ́yàwó rẹ̀ létí ẹgbọ́n mi yé nígbà tó yá mo múlẹ̀kùn rẹ̀ mo jẹ́ mọ́lẹ̀ nígbà tó yá mo di ajá sí kẹ́ni ẹ wá sọ fún pé mo ti rí gbogbo nǹkan tó ṣe o bọ́ tó bá túbá I will still accept you àwọn á sì wà ní position tó wà náà tẹ́lẹ̀ wàláì ó rò pé ń tàn ní onísùnmọ́ láíláì mi ò believe láíláì ò fẹ́ pa mí ẹgbọ́n ó rò pé ń tàn ní mo sí ní ẹ̀kùnṣẹ́ tó lè sọ́pẹ̀ ìfẹ́ Yorùbá no, no, I'm still okay. No, no, no, no. no uh, what, oh, my love. Wọ́n ọgbọ́gbọ́ ni, wọ́n tọ́bá nílẹ̀ wọ́n ìjọ́ ìjọ́ ṣe, kọ́dà fún mí ní ẹ̀kùnṣẹ́ tí ó bìí rẹ̀, bọ̀tọ́ ọlọ́run ọgbọ̀ ìṣẹ́ rẹ̀, ó lóun mí nẹ̀. Bẹ́yẹn bá nírú ọlọ́run ọba yìí lọ́lọ́run, ilé yẹn ń sá fún fún, ilé yẹn ń complain fún, ilé sọ wípé bíi pé yóò reject èèyàn fún. انظروا إلى هذا الكرم والجود قتلوا أولياءه وهو يدعوهم إلى التوبة والمغفرة لا يوكان يي ẹ appreciate àbí tẹ́ bá mo run ṣe asan basulo sọ pé ah ẹ̀rù bọ́lọ́run ba ṣe ọ̀rẹ́ yìí pọ̀ eh àpọ́nlé yìí pọ̀ dáadáa yìí pọ̀ kéèyàn pa àwọn èèyàn rẹ̀ in wa kun pè wọ́n sí aljud in pè wọ́n sí tauba pé bá tó tuba pé eh kéèsì tí mo sọ fún yìí ó ṣẹlẹ̀ kéèsì mo sọ yìí nígbàtà wà nílẹ̀ haúsá ọ̀kan bẹ́ẹ̀ náà brọ́dá ti sọ̀rọ̀ ìfún mi Sókótó ní kéèsì ti ṣẹlẹ̀ ẹnìkan bẹ tó ń jẹ́ bí bí àfààní bọ̀ fúlàní ó wá fẹ́ yàwó yàwó tó wá fẹ́ yìí ó fẹ́ràn yàwó rẹ̀ dáadáa dáadáa ẹni yìí tó jẹ́ àfààní tó ń jẹ́ fúlàní tó ń jẹ́ ọ̀rọ̀ pé lẹ́tírà gan ó wá fẹ́ yàwó mi ìyàwó tí ní ìyẹn wá jowú gan débi pé ó wá súnlé náà ẹni ẹwà nílé tó súnlé náà iná gbàgbà nígbà tó wá súnlé náà wọ́n sàfàrà wá pa bọ̀ iná ti jó gbogbo ara àmọ́ kò kún sàgbẹ̀dọ̀ sójú tí gbẹ́mà tí wọ́n dilẹ̀ ogun kiri gbogbo ẹ ṣe sẹ́yìn sẹ́yìn sẹ́yìn nígbà tí ó wá gbádùn díẹ̀ tán tó yájú ìyàwó òun gbà èyí ò jẹ́ ìyàwó tó jóná ẹ tó jóná ilé ó ti sá lọ wá ní òun mọ̀ pé ń jowú náà ni pé kán pè wá pé òun ṣàfihàn ìlú pé òun sì fẹ́ tẹ́ kó mọ̀ sá lọ wọ́n sọ fókè lórí láìláì òun lè wá pé àà ẹ̀kọ́ ní òun òun mílẹ̀ ọ̀hún máwọ̀ rí àà ara rẹ̀ ò lè gbé lóòótọ́ bí wọ́n ṣẹ̀bù pé kọ́dà tí tó fi pé mọ̀ pé bóyá ń dẹ̀wọ̀n ni ọlọ́run bá wá jù bẹ́ẹ̀ lọ انظروا إلى الجود والكرم انظروا إلى هذا الكرم والجود قتلوا أولياءه وهو يدعوهم إلى التوبة والمغفرة wọ́n pa àwọn ẹni rẹ̀ tòun ti bẹ́ẹ̀ kọ́ ń ṣe ń pè wọ́n sí sáúbà ń pè wọ́n sí mọ́tíra pé bẹ́ẹ̀ bá tún túbá náà ìtumọ̀ ẹni tí sí ọgbọ́n ṣe ṣe yìí wọ́n wá túbá tí ó gba àwọn tàbí wá ṣe sínú náà tàbí ṣe ìrànlọ́ pé eh, àwọn wà lùjẹ́ náà mi ẹ̀yíká àwọn eléyìí náà la ṣerú ọlọ́run ọba yẹn pé fọ́rọ̀ rèé ṣe rọ́tí èsì kan yìí òun wá ní a máa wá bẹ̀rù pé yóò sábòsí fún wa irú ṣe iṣẹ́ ọlọ́run nìyẹn fi ń sin lọ́run òun náà là á fi ń bí di ìmán ẹgbọ́ kì í ṣe ojú kejì táwọn èèyàn fi ń wò pé ah, ah, ah, eh, yóò fi àjẹ ní yóò fi àjẹ tó bá tọ́ sí à bọ́ ó fi sàmójútó fún àmọ́ kókó wúrọ ẹ̀ tó ní rúrò yìí kọ́dà ẹ̀dá ọlọ́run tó ní tó eléyìí gan ó ti tó lá tó ti bá ìyẹn pa ẹgbọ́ tẹ́ bá rí èèyàn lásán ẹgbọ́ ẹmọ bá ti mọ̀ rí lásán pé káwọn pé lágbẹ́já sọ owó nù èèyàn sọ mílíọ̀nsì wọ́n lẹ́nìkan wá dá padà fún sẹ́mọ búyí ó ṣe rí sí ó fẹ́ pé ìṣe ó ní òtún ṣe ní ah! ẹ́ bó ti fẹ́ ṣe dẹrú rẹ̀ fún lọ́wọ́n bá lóun ju bá wọn kí àwọn sáfọ́ lọ́wọ́n fún ìròyìn ọlọ́run ọba ó dùn bá lò ó sì kún gan ọlọ́run bèèrè ọ̀sẹ̀ wá lè di same aya yìí ẹ wá gbọ́n tọ́lọ́wọ́n bá wí ègbé kí n kí ìdè bẹ́ẹ̀ náà ṣùgbọ́n mo kàn fẹ́ ká ní tẹ̀sí mọ́ bó ṣe lọ nígbà tọ́lọ́wọ́n bá ń sọ àwọn òròyìn ohun ní aya yìí ọlọ́run ní òun ni wọ̀húwà gàfúrò lọ́dún ẹgbọ́n nínú àwọn òròyìn rẹ̀ tí tó ń sọ́nú aya yìí algafur alwadud ẹ̀dá kùtù ọlọ́run ẹwù tí mo rán dáadáa ìdí ń jẹ́ òun ni ẹni tó fẹ́ràn yà hmm? alùwàdúdú mi ni alùmọ̀hébù ẹni tó fẹ́ràn kankan tó fẹ́ràn yà ó tún lè mí ni ẹni tá a fẹ́ràn náà méjèèjì náà lómi nìkan kákọ́ lò fún aláwọ̀ kọ́kọ́ ẹni tó fẹ́ràn yà ẹ wọ ọ̀rọ̀ yìí wò ó kíkiní tó lè pé fún ẹnìkan ṣoṣo yóò lè automatically tó bá fẹ́ràn yà àbí ò ní pàbúrú sí kọ́lá tó bàrí dáadáa ṣe fún àbí tó bá fẹ́ràn àyàn ò ní pàbúrú sí kọ́lá tó bàrí dáadáa ṣe fún ò ní jẹ́bi nǹkan kan lọ́sẹ̀ tí nǹkan tí ò dá bá ti kàn péjì náà lè fún ọ̀nà àbí tọ́ tá a bá rí èèyàn tí èèyàn bá ṣe tàbárẹ́ nìkan tó ń bá ṣe kí n ta gbá ah, ó ṣàforíjì fún lágbàjá ó pádọ̀ yìí ta lè yẹn máa ń pádọ̀ a máa ń pàdẹ̀ tó bá sàbúrú sí ìyàrí tàbí a máa ń fẹ́ràn ẹni tó bá sí dáadáa sí ẹ̀ a sì máa ń pàdọ̀ ẹni tó sàbúrú sí ìyàrí káwà kọ̀ báyìí wà huwal ghafurul wadud hmm? ẹ máa wò túnmọ̀ tó mú jáde ọ̀rọ̀ Ibn Qayyim mo fẹ́ káyì Ibn Qayyim ni wà máa alkọ́fà iktirana ismil wadud bil rahim wa bil ghafur tẹ́bàlì bí tọ́lọ̀ bá ti ń lo wadud

ìyẹn lọ àbí agbọ̀ wípé àá torípó fẹ́ràn rẹ̀ náà ló fi ń tẹ̀ àbí but kárí alùgbàfúrù lùwàdúdù pé lágbájá ó sẹ̀mí lẹ́yìnbà tó sẹ̀mí tá mọ́ wá pardon tó ṣe fún mi mo tó àwẹ́ mo tó fẹ́ràn rẹ̀ ah yóò ní mo tó jáyé ni pé ẹ mo gbọ́ná john àgbọ́kọ̀ náà tí èèyàn bá ṣèyàn dáadáa tán kọ́dà tó bá fẹ́ ẹgbọ́ fúlàmù sọ á ní e wọ́n sọ pé forgive and forget you know I've forgiven mo ti forgive not forget ah, you ààyàn òdèdè ìtumọ̀ pé tí ẹ̀rọ mọ́jẹ̀ mo ti gbọ́ mo ti gbọ́ bọ̀dúnmọ́ lọ kí wọ́n sọ́rọ̀ pé àtúndì ah, mẹ́rin máa ṣe ń ṣe tẹ́lẹ̀ láéláé kọ́dà ìyàwó rẹ̀ gan ò lè ṣe bẹ́ẹ̀ fún ẹ́ ó sọ pé mo ti gbọ́ náà ìtumọ̀ mo ti gbọ́ òní pé mi ò ní fìyà jẹ àwùná pọ́níṣì òní gàfúrù àmọ́ kí wọ́n rọ pé tí ìjà pọ́níṣì ṣe wá tó wá jòkó mi jòkó lo pé ń máa kóra yẹ lọ náà mo mọ̀ pé ilé àtìbọ̀tì ọlọ́run wá lóhun ni àlùgàfúrù àlùwàdúrù tóun bá ṣàforíjì fún ọtọ́ òun tó wá fẹ́ràn rẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ rí irú ọlọ́run ta nínú ẹtún gbé yìí náà sọ́kàn bẹ́ẹ̀ sí gbé wọ̀ṣáàhìrì wọ́n mọ̀ṣúrì sọ́kàn ẹtún gbé alìgàfúrù wọ̀dú bẹ́ẹ̀ bá lọ́lọ́run tó jẹ́ alìgàfúrù wọ̀dú èmi ò mọ̀ tẹ́yìn ó sàfún fún ìtumọ̀ ẹni pé ìsinmi tó fẹ́ sá fún ìgbà ah, mo ṣẹ́ tó bá gbá mi mú ó ní tó bá tọrọ àforíjì òun kùn ó wá tún sọ ó tá lẹ́bùn mi ó jábọ́ tó bá tọrọ àforíjì lẹ́nà àgbàsà tó gbogbo kan tó bá tó wá ṣiṣẹ́ sórí máa ṣe tábà máa tó wá fẹ́ràn rẹ̀ irú ọlọ́run lálé ẹgbọ́n tí mo kọ́ yìí ó ní fa iná rọ́jùlá lórúkọ ọmọnìyàn kọ̀dìyà fèrò lèman àtà àìlẹ̀ ó lè sàmójú kò fẹ́ tó bá taburú fún àmọ́wọ̀lá yìí bù kò ní fẹ́ràn rẹ̀ àbí èyí tá àmọ́nú àbí èyí tá àmọ́nú lẹ́bùn àdúrà ọjọ́ tó dákàlẹ̀ fẹ́rẹ̀ ìbáwò o tó fẹ́ jẹ́ ẹ̀fẹ́ kó yìí orí ẹjẹ́ ẹ̀kọ́ ń bá ti jù ẹsẹ́ wọn ẹ́ o lẹ́tìí pé èyí àmójúkú òfin ẹ̀tọ́ tó kẹ́ni ọtọ́ àtọrọ nǹkan ẹgbẹ́ bẹ́ẹ̀ sí wá sí pé 50,000 ẹgbẹ́ àbá ẹni wílé yìí wílé yìí wọn ò fi sáwọn ẹgbẹ́ bẹ́ẹ̀ 50,000 ó ọkọ̀ lọ náà torí pé fífa ìnà rọjùlà ọmọ nìyàn ibi kọ́ yìí mú ní sọ asámùl àtìbíyàn fi asámùl kọ̀ọ̀tàn ní tíra tó ṣe

ọ̀sán pé tó ti tán gbogbo akọ́tẹ́ ní bí wá náà gbogbo àwọn ọ̀tẹ̀ ọ̀tẹ̀ tẹ́ ṣe tẹ́ ìfẹ́ kó ṣe náà ni ó arípadà rí tán ṣùgbọ́n tán ó sá máa ń rọpa sáàgbà ẹ́ ó lè kẹ́ni tó fẹ́ràn ọmọ nìyẹn lè ṣe lẹ́nu àmọ́ ọlọ́run ọba ń kọ wà rọ́pù ọlọ́run ọba tó li abdihi idha taba ilayhi tí ó ṣàforíjì fẹ́rù rẹ̀ tó bá túbá wá sọ́dọ̀ ẹ̀

yóò fẹ́ràn rẹ̀ wà láwó káànà mínihù ma káànà wọ́n àpò ti gbùn tó ìkò lè ṣe ó ti gbùn ìtumà algafurul wadúdù a ní rahimun wadúdù a tún ní gafurul wadúdù ẹ jẹ́ ká máa bá wọn kọ̀ yìí sọ́kàn lẹ́yìn bá gbé e sọ́kàn kò sí lẹ́yìn sí dúró pẹ̀lú kò sí bá lápọ̀ yìí sí la pẹ̀lú ọlọ́ sẹ́yìn tó ọ̀dà wà táà ń wò táà fi ń ṣe ò kì í ṣe ibi sẹ́yìn lẹ́yìn ìgbà bá fẹ́ràn ọlọ́run ọba tán tó súnmọ́ tán téèyàn wá gbádùn sí rẹ̀ tó mọ̀ ọba tó ṣe trọ́ọ̀tì lóní ìgbà yẹn ló wà mọ válù rẹ̀ pé ah mi gbọ́dọ̀ ṣẹ́ o ojú gan tì mí kí n nǹkan ò ní fẹ́ kì í ṣe tí ò ọba tó fẹ́ràn rẹ̀ tí wọ́n bẹ̀rù rẹ̀ báwọn ìbẹ̀rù ni ọba tó jẹ́ ó sì tóbi lóde èyí fẹ́ bàjẹ́ lọ́dẹ̀ àbí sọ lẹ́bù kò fẹ́ bàjẹ́ lọ́dẹ̀ ó lè má jìnnà pé ah irú rẹ̀ kọ́ lè yẹn ṣe ń sẹ́ ẹ́ ah ah aláìmúrin níjẹ́ hmm, lẹ́bù ni ó mú bẹ̀rù wá kìí ṣe bẹ̀rù tí ò nífẹ̀ẹ́ nú bẹ́ẹ̀ bá ṣe ẹ̀sìn pẹ̀lú bẹ̀rù tí ò nífẹ̀ẹ́ nú báwọn afáàrí sọ ọwọ́ àrùn rí kàwárí jù ní ẹ̀ bìkọ́ gbogbo nǹkan náà òun ti fi ọlọ́run bá bí ọlọ́run bá fún ọba tó fẹ́ ìyà nìkan lọ́dọ̀ ìfẹ́ ọlọ́run làkọ́kọ́ ìmọ̀ ọlọ́run làkọ́kọ́ ìsúnmọ́ ọlọ́run làkọ́kọ́ ẹ̀yìn ìmọ̀ ìròyìn ọlọ́run ọba àtàwọn sìfáàtẹ̀ làkọ́kọ́ tó bá ti wá mọ́ ọlọ́run bọ́ wà tóbi lójú rẹ̀ ìtóbi ń wá ní ó wà fìbẹ̀rù sí ọlọ́run bá ìgbọ́dọ̀ ah, bàjẹ́ ìgbọ́dọ̀ ṣẹ̀ ọlọ́run wá chẹ́rìṣì tó bí ṣe pé ah, ẹrú mi ti súnmọ́ mi yóò tún wá yóò mọ̀ protect ẹ̀kọ̀ fún lẹ́kùn ṣẹ̀rù olóòtú protect ẹ̀kọ́ ìfẹ́ ah, kí lẹ́kùn ẹ̀rù mi jábọ́ ṣètọ́nù gbọ́dọ̀ lágbára lórí ẹ̀ bó bá fẹ́ yóò protect ẹ̀kọ́ yóò protect ẹ̀kọ́ ọlọ́run bí pé òun gan ní sí ọ pé wọ́n kọ́ ló ń sè wọn là nábì sọ́lá sọ́rọ̀ sọ́rọ̀ àdìsá náà gbọ́nà máa rẹ̀ anábì afọ́rọ̀hù bí tọ́ọ̀bà ti àhàdìkù ọlọ́run ọba inú rẹ̀ mọ́ nínú bẹ́ẹ̀ nìkọ̀ọ̀kan yìí ẹgbẹ̀ ọ̀fẹ́ bá túbá inú ọlọ́run tó lẹ́gbọ́ inú tó tuntun ẹ́ ju kí ni lọ anáyíwá fún ní description pé ju ẹnì kọ̀ọ̀kan yín lọ tó bá wà ní desert tó ní rànkúnmí rànkúnmí yìí níṣe yìí ó ti kó ẹrù ẹ̀ lé lórí gbogbo tí ó jẹ gbogbo tí ó mu gbogbo tí ó wọ́ ẹ̀rù desert kò sómi ó ti gbómi sórí rànkúnmí rẹ̀ ó sì gbé aṣọ afẹ́fẹ́ bá ń fẹ́ oníyàn náà ó ti ló jẹ ọkàn rẹ̀ ti balẹ̀ pé kọ́ wá ló tá ti bì sí lẹ́sà tí ẹ̀mí balẹ̀ ọwá dábẹ́ gbìgbì kan oníkò sinmi àrẹ́bìnà ní náréjò wá ní kò sinmi tán ọwá ara sọ kámẹ́lẹ̀ mọ́lẹ̀ pé já gba fàájì jẹ́jà rẹ̀ ńgbà tó wà jí ọwá pé kámẹ́lì ti fò lọ ó ti já ṣẹ́ ẹbá rántí gbà wọn advert kan bẹ táwọn jí ó ní ìṣe jí ó ní phone wọ́n mọ̀ bẹ́ẹ̀ pé Ali where are you I'm in the Sahara desert and how do you charge your phone then ah ó nídi owó lè rọrùn irinṣẹ́ wà kọ́dà nǹkan charge ní desert ọkàn mi balẹ̀ so desert èèyàn máa ń pìpẹ́ ẹ̀wọ̀ bẹ̀rẹ̀ òun lẹ́bi pé gbogbo àwọn táwọn afẹ́sápò Nàìjíríà fẹ́ gba desert kọjá èyí tó bá rí ibo rí ìyá ọ̀jẹ̀ ẹ yóò jẹ tọ kí àǹkúmi wá sá lọ báwọn irú ìrònú tí ó bá ṣe ṣe mo ṣe àgbákò irú kí ni mo wá tà yìí ìrònú tó wá bá wọn ó wá mú ọsùn padà ó ti lù sí òkú pàápàá rẹ tọ kíkú jẹ báyìí ló kú nígbà tó wàá sùn báyìí ọkàn tó jí padà ọkàn tó bára fún mi padà rí nínú rẹ ó ṣe dùn tó ń pẹ ààrẹ ẹ ràkúnmí lè léyìí inú ọlọ́run ọba dójú bẹ́ẹ̀ lọ́tọ̀ bá tún ànábì wa ní ibi tó ti mọ̀ pé ní olódùn tó kọ́dọ̀ wí ikú wì ó wẹ́rà fún padà wọ́n ní ànábì wa ní kọ́ wa sọ pé Allahumma ìwọ́lọ́run anta abdi wa ana rabbuk ìwọ́lẹ́rú mi rí ọlọ́run ọba rẹ̀ ànábì ní àtọ́ ah, àmì shiddatil farah ó tún ṣe mistake ìdìtínú rẹ̀ lórí ẹ irú inú tó ti máa mú mistake wá sẹ́mà tẹ́lómi ló lè mọ́ fẹ́ dára rẹ̀ lórí pé ọ́ọ́ bínú rẹ̀ ṣe dùn tó inú ọlọ́run ọba dùn jù bẹ́ẹ̀ lọ tó bá tún bá fọ kí ló dé tẹ̀yìn ó ṣàfùgbọ ọlọ́run ọba gbogbo ẹ bá ti rí wọláhì quran quran ọlọ́run bó ṣe ní rọrùn fún wa ọ̀rọ̀ adúláàrí lárúbáwá nìkan kọ́ ó tún gbọ́ lárúbáwá tán lójoojúmọ́ ní tuntun ìtumọ̀ rẹ̀ áà ah! àfá ẹ dákun torí ọlọ́run gbogbo ẹni bọ́ọ̀dì tó bá fẹ́ bídìí ìmọ̀ ẹ̀ kódà wọ́n ti translate Quran náà lẹ́bàámú táàbá ti gbọ́lábá iná ti Quran nílẹ̀ tó bá ti ń yé èèyàn sí náà ni ìmọ̀ ni ó ti máa build sí náà lẹ́sìn ó ti máa wùyàn sí èyí ó máa wá mọ ibi tó yẹ kó béèrè pé lọ́n ọ̀la mo ti fẹ́ràn rẹ̀ o èmi ọ̀lọ́gbọ̀n mi máa mọ ìjẹ́ mo lè fún mi lówó ẹ nípa ìdí tí mo fẹ́ dúró lẹ́nu bọ̀ owó aláàbí tó bá ti fún mi kí n bá mi kankan torí pé èèyàn ti débi tí ń lọ ó ń gbádùn rẹ̀ tí èèyàn bá sì lè gbìyànjú pé ìfẹ́ ọlọ́run ló kọ́kọ́ wọ́ èèyàn lọ́kàn kífẹ́ nǹkan míì tó dé èèyàn ti jèrè bó lẹ́ṣẹ̀ rí gbogbo àwọn tọ́lọ́wọ́n bá ròyìn nù Qur'an tó sọ pé wọ́n ṣe mistake ẹni lẹ́yìn ìgbà tí wọ́n bá ṣe mistake ẹ̀rọ tó bá gbàgbọ́ gbà wọn lẹ́kùn ní ọ̀pọ̀ ẹ̀jẹ̀ fún example tí mo bá bí wípé nínú Qur'an àlejò ọlọ́run wo lẹ́fẹ̀ lè pé á ah, ọlọ́run bá bá wígbẹ̀ tí wọ́n fẹ́ lè pé bá ah, á lẹ́wù ìdíjá lẹ́wù rẹ̀ ah, ànábí àyùbù kọ́ ṣebí àyùbù ṣebí nǹkan ló sá kàn òun yìí sọpọ́ ọlọ́run bá fi affliction kàn ẹ pé ó fi ìbùn sí bá kàn kọ́ dàbí bó ṣe bá wí ẹ̀fẹ̀ lè pé bó ṣe bá wí ẹ̀fẹ̀ lè pé bóyá bí kọ́ ààrẹ ni ànábí Yunus ànábí Yunus ọlọ́run ló dá fún Yunus kí á ṣe bó lọ́rọ̀ ń ṣùgbọ́n nígbà tí òdodo instruction ọlọ́run àbí ó tó fà wọn ìjọ rẹ̀ lẹ̀ nígbà tọ́lọ̀ ara mi tó mi díẹ̀ díẹ̀ kúránì fanáadá kí ó gbọ́lù máa ó wá ń pèpè nínú òkùnkùn alá ìlàhà ilá àǹtà subhanaka inni kuntu min ad-dalimin tí ma gbọ́ bá kò kankan tó tọ́ fún sí àgbéwọ́ ọlọ́run ní mọ́mọ́ ìwọ ọlọ́run bá alábòsí ni mímú ọlọ́run sọ pé pẹ́sẹ̀ jẹmùnà ìlàhú àdáàlò ẹmọ́gbọ́ wọn jẹ iná ìwòmìnà lọ́mí a ti sẹ́fẹ̀ fún bí ìbànújẹ́ tó wà wàkàdálíkà núnjì mọ̀mìnì kéèsọ̀ nìkan wọ ẹmọ́ àgbọ́bá tó kó jánábí ọlọ́run nìkan níbi ah, ànábí ọlọ́run nìkan nímọ́dá ọlọ́run bẹ́ẹ̀ náà láti máa la àwọn mọ̀mìnì náà ọwá ti kù ẹmọ́ gbọ́dọ́ tó bá ní kó wọn táwọn kìbìrì ń ṣe fún ọ tí ìrìn ọ̀fẹ́ bàjẹ́ ẹ má jẹ́ kí inú rẹ̀ bàjẹ́ rẹ pé wà nílé sùúrù ó fi wá gbẹ́sẹ̀ kan tó yẹ kó gbé fásitẹ́lì hukmi rabbi ṣe sùúrù fún dájọ́ ọlọ́run ọba rẹ̀ wà látàkún àfáhìbìl hútì Yunus tí wọ́n ń pèsè ńgbàtẹ́jà gbé mi ẹ́n kí lọ pàá lawla an tadarakahu ni'matun min rabbi tí kì bá ti pé ìkẹ́ ọlọ́run ọba lépa bá ìdẹ̀rẹ̀ ọlọ́run ọba lépa bá rẹ̀ ẹ́n lanufdiza bil ara wa huwa mazlum ọ̀rọ̀ pé kò ní kò bínú ẹja kọ́ mo lè ni mo lè save ẹ̀mí ẹja bọ̀tẹ̀ yìí tó pàtàkì ní pé tó bá save tán bí ẹja gan tán bá jù kalẹ̀ tó

ṣe ní tọ́mà bá sọ pé bẹ́ẹ̀ jẹ́ onígbé mi kẹjá gbé mi yẹn ṣe iṣu ṣùgbọ́n ìṣù bá ṣe ni pé tó pé kò dúró dàṣẹ ọlọ́run ọba tó fi lọ́bẹ̀ ọ̀nà kọ́dà tẹ́jà bá padà fọ́ kalẹ̀ gan tán yóò wà mọ̀sùmọ́mù èyí ebú ní ó bí yóò wà condemnable condemned ní ó ti tí ìbáṣe torí ìdẹ̀rẹ̀ ọlọ́run ṣẹ́gun ọlọ́run wá ọ̀tà pé ẹja lè pọ̀ kalẹ̀ lè ń àwọn tó bá dìyàn tí ò dáńtọ́ ọlọ́run wá ní fọ́ṣàbá òrọ́bù tó ti pè wá wọ́n ní èmi kún tún náà zọ́ọ̀lì ní ọmọ ọlọ́run bá wá chúùsẹ̀ ìtumọ̀ ìtì àbáwò ni pé ó fún lẹ́bù fájà aláhu mina sọ́ọ̀lì wọ́n sí inú àwọn ẹni rẹ̀ ilé ìgbà tí ó tọ́ tó bí àjọdá lẹ́bù rẹ̀ tún ga ni kẹ́lìmọ̀ fẹ́sì àbáwò rọ́bẹ̀ dákẹ́ lóòtẹ̀ fọ́lọ́run lè lókè ọlọ́run bá tún chúùsẹ̀ lẹ́yìn ìgbà tó ṣẹ̀ṣẹ̀ tán ìtumọ̀ pé tọ́nà bá ti gba tuntun báyà báyìí ìtọ́tọ̀ tẹ̀lé òní pé yóò tó fà ọ́ lẹ́ta bó ṣe lò ó fún Yúnúsù ló lò

àdíìsì ajaban li amril mu'min tá ọ̀rọ̀ mọ̀mí ìmọ̀ ní lọ́dọ̀ ọlọ́run inna amrahu kullahu khair gbogbo alámàrin orí ni àdíìsì sọ ibùn sí náà rómi àdíìsì máa mọ̀sí in asabahu khairu tó rí bá bá fashakara tó wá dúpẹ́ fọ́lọ́ wa kana khairan lahu tó jòrè fún wa in asabatu darra bí nira bá bá táìsàn bá kàn án Hmm? asọ́bàrà tó ní sùúrù fọkànà fẹ́ràn lọ ó lòrò fún báàdì ìjẹwà ànábì ní kéèyàn nírù gbésí ayé ìwà lẹ́sà záálíkà illa lil mu'min ẹnìkan kan òní mùmí nìkan lónìí pé gbogbo ọ̀làmọ̀lẹ̀ òní nírú ìṣì wọn wá bí ibùdó tẹ́mi àfihàn ọ̀la nípe ṣé irú èèyàn nìsí tí ó bá wa lọ ṣẹ̀ṣẹ̀ ṣé mùmí ní tí mùmí bá ṣẹ̀ṣẹ̀ mọ́kànlá tójú wá tì báyìí nígbà tó ṣẹ̀ṣẹ̀ kan ẹ̀ṣẹ̀ yẹn òun ló lídìí pé wọ́n ti yẹ̀yẹ́ àdúgbà tó ṣẹ̀ṣẹ̀ kan òun ló lídìí pé wọ́n gbé e lọ́wọ́ àbúṣẹ̀ṣẹ̀ kan òun ló lídìí tí éèsì fi mu níbi zìnà bí wọn ló fi jóore fún un tó wà ní kó tó bá fi ṣe pé ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ yẹn òun wá lọ́lọ́run fi jẹ́ kó ronú kó ṣe àtàwọn bá kò nà fọ́rọ̀ sincere tauba ah ìtumọ̀ ẹni pé lẹ́bù rẹ̀ bẹ́tà ju kó tó ṣẹ̀ṣẹ̀ lọ àwọn kan bẹ pé wọ́n ti wọnú ẹ̀ṣẹ̀ pátápátá pé wá sí ò lè ràn wọ́n mọ́ in tó lè ràn wọ́n nìkan ní 8 ṣètò bá ní 8 pé 8 mẹ́rin wà pàà padà ìhà mú gbọ̀gbọ̀gbọ̀ náà wọ́n àdéṣe rẹ̀ kan sí 8 náà àwọn kò ní ah, ọlọ́run bẹ́ẹ̀ ìwọ̀ ẹ̀dọ́ bẹ́ẹ̀ ó sì wá mí nẹ̀ ó lóore fún bí ó tó ní 8 torí 8 pẹ̀lú àlìjẹ́ná kò sí 8 láàlìjẹ́ná gbogbo àìsàn tó ń kálukú bá ní kò ní ẹ̀sí ìsìnrà ìjẹ̀nà àmọ́ lọ́jọ́ ọ̀lẹ́ ayé òun mọ̀ òfin rárá báyìí báyìí tó bá ṣe pé ìtọ́lọ̀n fẹ́ ṣe fún ní pé di ó ní ẹ̀sìn tó lè ní ìtìnú tó fi padà wá àṣẹ òun àmọ́ tó ẹgbọ́n ló wá fi padà tó bá ó padà wá fi calm down ó wá fi jẹni re tó wá ní táwọn hìdì wá yan náà fílà ìwọ̀n gbálẹ̀ mọ́sálásí ẹ́ lójoojúmọ́ ó wá di pé ìmọ̀ ni wá díùdì ẹ

tó bá ìpínlẹ̀ yìí náà ni ó bá jẹ gbogbo tó wù gẹ́ ẹ̀lẹ́ fèsì ní ayé bẹ́ẹ̀ bá fi lè ń túbá tọ́lọ́ sí bá túbá yìí kò ní àfẹ́ alájọ́nà so bẹ́ẹ̀ ni ajaba ń lè amúrẹ̀ mọ́mí ló jẹ́ tọ́ ibi tá a bá dé òun ni pé kò á rí iná lẹ́bí na fátánù mọ́mìnì na wàlmọ́mìnà fún malam yàtúbú àwọn tán àwọn mọ̀mìnì falahum azabu jahannam walahum azabu al-harir ìyà jahannam ó jẹ tiwọn ìyà tí ó sì jẹ ìyà tí yóò súnyàn ná láàrín àti fàwọn ẹrú ọlọ́run náà bẹ́ẹ̀ náà ni ó jẹ tiwọn ná ẹwú tí wọ́n ṣe mọ́ àbáyálẹ́ta ọlọ́run tó súnmọ́ lámìyà fún mi ọ̀la ìkẹsí wẹ́lẹ́ nǹkan àwọn tó ti pé nísìnyí innama jaza'u alladhina yuharibuna Allah wa rasulahu ẹ̀sán àwọn èèyàn tán gbógun tọ́lọ́wọ́n àtòjíṣẹ́ rẹ̀ wọ̀nyà sáwọn fil ardi fasada tí wọ́n ti ń kọ́ sí bàjẹ́lú rẹ̀ àwọn tán mú wẹ́pọ̀ nìkan kọlọ̀ lè báyìí nílé sí wọ́n pa á wọ́n bọ ogbó ẹ̀ wọ́n ti gbẹ̀ tán àbáwọn tó jẹ́ gúrúùpù tán dà lú láàmú lọ́sí gbẹ̀ ní ti ilé ayé ẹ̀dì àwọn tó kọta àìdíhìn wọn ìdílé omi ìṣẹ̀lá àbí kẹ́kọ́ tí ọwọ́ wọn àti ọ̀tẹ̀ wọn lọ́tọ̀ọ̀tọ̀ ẹ̀kọ́ tí ọwọ́ ọ̀tún kẹ́kọ́ tí ẹ̀yẹ fèsì àwọn yóò ń fọ́ omi lọ àbí kẹ́ lé wọn kó lórí ilẹ̀ ni wọ́n tẹ́ wọn àbí kẹ́ lé wọn kó nílùú ọlọ́run ti wá sọ gbogbo ìyá yìí fún wọn tán ó ní ìyá wọn nù yóò jẹ́ tẹ fún wọn láyé ọjọ́ sí àwọn ó ní ìyẹlẹ́tẹ̀lẹ̀ ẹgbọ́n tọ́rọ̀ yìí ilẹ̀ bí na tààbù ní kọ́bílẹ̀ àtàbìrò àlẹ́ fúnra wọn kó tó ní kágbára wọn ìsàmójútó ẹgbọ́ kò fẹ́ sí nǹkan tó lọ́wọ́ ọba títà ọba ògbé lọ́dọ̀ lọ irú ọlọ́wọ́ ọba ẹ̀mí ń sáfù irú nǹkan tí wọn ò bí aláyẹ ìdáhùn dáa wọn ò bí aláyẹ tẹ bá ti bọ́lọ̀ bá ti ń kọ̀ báyìí àwọn àfọ àwọ̀sí fàtẹ̀ àwọn ọ̀túnmọ̀ tó fi láyé láyé ẹnìkan kan ò lé ní àfọ́ni pé kóun jẹ́ àlùgàfóró lùwàdúdú kóun jẹ́ ọ̀rọ̀ àhímù lùwàdúdú kóun jẹ́ ilé ìdíjẹ́ ń kọ̀ ń màláìkà gan tó bẹ̀ kó ní ká tó sọnù so àsùnmọ́ wọ̀ sípà tí ọlọ́run òun náà làwọn sálàfù wá fi lé gan lórí àwọn jàmíyà pé olórí bú nìyí ẹlọ́lọ́run ò ní ròyìn kankan tọ̀ kí lẹ́yìn ó wà fi mà ẹgbọ́ ẹgbọ́ ní síbẹ̀ yìí lọ́dọ̀ tó ń tó sọ́wọ́ káàkiri sí ìráyì tí máa pọ̀lọ́ ọba ní alùgàfún lọ́dọ̀ tó ń tó nígbà ní gàfún aláàdìkan náà jùmọ̀ pé alùgàfún tẹ̀sán ìtumọ̀ ẹ̀fẹ́ ọlọ́run ọba ní jẹrẹ pé ṣé lóòótọ́ olùsàgbéyìn kò sí ìgbà ní rẹ alùwàdù tó lè fẹ́ràn yẹn kò lè wà dúdú bó ti wà ó kọ lásán kà níbi Allah pé bí pé ẹmọ̀ pé ẹwọ́n ṣe rí ẹmọ̀ tí wọ́n táwọn ìrìn ọ̀dáwí ni pé ó kọ yàtọ̀ sí ròyìn ẹmọ̀ wo túnmọ̀ ṣe tán fẹ́ ìyẹn lọ́wọ́ ìyẹn bá ló kọ àláàmù ni ó kọ that is ó fún ọ ká dá ọmọ yàtọ̀ sẹ́lòmí kódà kó o mọ́ ní fíṣọ̀ tó kọ yẹn ìníyà àlámù nísìn báyìí ẹ lè rí èèyàn tí wọ́n sọ fún èèyàn báyìí kí sọ pé ah, lágbájá kí ló kọ rẹ̀ ká ní agbówó ní ó dẹ̀ jẹ́ ẹgbọ́n káàrí ah, agbóyìn ló jẹ́ pé ọ̀dọ́tọ̀ nílò ìdílé ìdílé kéèkéé tó kó owó rọ̀ mi iná ti sọ tàbí ìròyìn yẹn pé ti tẹ́mà pẹ̀lú ọkọ̀ pẹ̀lú ìfẹ́ ìròyìn tó kọ̀ yẹn gbé ìwà lára yìí iná pẹ̀lú àlámù òun wọ́n ni ọkọ̀ ẹ̀nu alẹ́kẹ̀ẹ́ ní gbogbo ògbéyàn gúgúrú ni ẹ́ alẹ́kẹ̀ẹ́yàn láfọ́jú tó sì dínà wọ́n ni ọkọ̀ ah, rẹ̀ náà rídì nǹkan ni o mátà tó bóyá ó kọ́n tí tùmọ́kọ̀ yẹn gbé onílára ìnáfẹ̀lú kọrù àwọn jahaniya àtàwọn mọ̀tẹ́zílà táwọn jó dábàtẹ́ bá tí ó pẹ́ mi jú ọ̀nà bàbá mẹ́ ó fèjì bẹ́ẹ̀ lọ nítàwọn ohun ìlú pé ọlọ́run ọba gbogbo àwọn ó kọsẹ́rí tí ń jẹ́ ìpapata kò sí ròyìn kankan lábẹ́ just like pé káká pèèyàn ní tó jà pèèyàn dúdú pé pèèyàn pupa sí ni ìtumọ̀ ẹni tó bá ní má pè ní àlùwọ̀dúdú tó mì pé ẹni tó fẹ́ràn àwọn ẹ̀dá rẹ̀ pé kò fẹ́ràn wọn ìpẹ́ṣẹ̀ ni pé bóò ló ṣe fẹ́ mọ ọlọ́run yìí lọ́lọ́run wọ́n ni síwọ̀ṣù lọ́lọ́run lè wọ́n ni ọlọ́run tó fẹ́ àrùn wọ́n sọ pé almọ́ àtìlù ẹni ní adama tí ó exist ló ń sin because yes nǹkan tí ó exist nìkan ní olóyìn ẹ̀gbọ́n anything tó bá ti exist ogbọ̀n rẹ̀ dájú òye anything tó bá ti exist ẹ̀yẹ owó fóònù yìí ní ti mo lè bìtẹ́ pẹ̀lú shape mo lè bìtẹ́ pẹ̀lú kọ́lọ́ àbí báyọ̀ yìí ní ti mo lè bìtẹ́ pẹ̀lú shape àbí kọ́lọ́ anything tó bá ti wà ní ayé tó bá ti exist ọ̀dọ̀ níròyìn òun wá lọ́lọ́

torí wá àwọn táwọn pè ló ń bí dànù torí ẹni yẹn ó kò kẹ̀kẹ́ bí ní bọ́lọ̀ pípọ̀ olóòsùn kọ́lọ́wọ́ ọba rẹ̀ gbogbo ìròyìn tó ní ìlú ìṣòro ní rùn tọ̀ náà tó bá ṣe tàlàyé fún àní kọ́lọ́wọ́ ọba fẹ́ràn àwọn ẹrú rẹ̀ báwọn sálàfù wá ṣe ń kìí pé ó ń gbòòrò ilà hadal judy walsara tọ́tàlú auliya ahu wọ́wọ́ yẹ̀dún ilẹ̀ tọ́bàtì mọ̀lúfà ìwọ́sọ̀ pé àánú ah, mọ́ sí rárọ̀ kọ́dà ibi tán tó máa ń sọ ọ́dẹ́ ni pé ọlọ́run ọba kìí fi hikma ṣe nǹkan kẹ́ńkà máa ṣe yes ibi wọ́n pẹ̀

tó ló ti jà mí ẹgbọ́ àwa ni ọmọ ni ó ní hikma ọmọ kékeré tó rí tí wọ́n fi kiri mú sí gbogbo tó bá kàn kọ àwọn òbí rẹ̀ mọ̀gbà ládì ẹ́ ṣé wo mọ̀ pé nísìn lọ́dọ̀ ọlọ́run ọba ọlọ́run cherish káwọn òbí rẹ̀ kárí yọnu pàdé ju pé ọmọ yìí kó lè fẹ́ láti àtìwọ̀n ní báyọ̀ rẹ̀ pàdé lọ bọ́mọ yìí náà bá tán wá kú ńkọ́ òun yóò wà lọ lè dúó lálejẹ́ náà yóò wà pẹ́ta ọlọ́run ó ti tẹ̀kan deprive fáwọn òbí mi ìbànújẹ́ bá ó pọ̀rọ̀ yíká wọná lónìí o ṣẹ́yìn wá ló tó jẹ́ àbí yọ́nà dáadáa òsì tí wọ́n ń gbé wọ́n nígbà náà ní káńsá sọ irú èèyàn táwọn jàmí yóò táwọn jàmí yà jẹ gbogbo aburú ilé ayé ló pè sára wọn tẹ́ẹ̀kì ìgbọ̀ngàn pé ah, mistake kan ló máa wọn lé ni mistake ló mọ̀ já sí ẹgbọ́ bí ìkan bá ti ń kọ́ yìí náà kọ́ lónìí èèyàn gbọ́ mú ó fọ́ mistake ó tún níjọ́ kejì tó ń fa ọ lẹ́sẹ̀ ó tún ní mistake ó tún wọ̀ kan tó wò kúta ó tún jẹ́ ọgbẹ́ ah, mistake lọ́ra wọn kó mú tó ọ̀nà má wọlé ìmínà fẹ́ ṣe mistake pẹ̀lú ẹ̀ má bọ̀ mọ́ bọ̀ nígbà tí wọ́n bá gbà ní kò tó di agbárí ọmọdé kò ní wọ́n ní mistake so kò possible pé ẹ̀sìn mistake kókó gbogbo àwọn aburú àkídà yẹn papọ̀ ẹni tó fẹ́ kan fẹ́ mọ̀ ọmọ da ẹ̀sìn rú àwọn àgbàlagbà ń bí dànù àgbàlagbà òun nígbà tán sọ fún abúlágbọ́n ìbára fún àti lọ́pítọ̀ ìṣúlù àwọn oníbídà ìpínlẹ̀ àwọn oníbídà wọ́n wá ń kà wọ́n oní márùn ni wọ́n ó láwọn ọ̀rọ̀ fẹ́bọ̀ àwọn tí wọ́n tí wọ́n ń bú Abubakar àti Umar ẹ́ tí wọ́n ń bú àwọn sàbí ànìyàn tí wọ́n ń parọ́ àwọn tí bàbá wo ẹni tó ya wèrè jù tí ó bọ́ lọ́nà tó fi gbogbo ẹ̀ṣẹ̀ ilé ayé ló ṣe ọmọtí ó ṣe zìnà ó ń ta tẹ́tẹ́ ó ń jalè bó ti tẹ́lọ́n tó wọ́n wà ní imani rẹ̀ change rárá dédé kan ní imani àtàwùbá kristi bí wọn làwọn ń pè mórí gbogbo ẹ̀záàpù táwọn sálàfù wá fi máa bí dá wọn ẹ̀záàpù tó clear débi wípé kọ́dà kò sẹ́yìn kankan tí ó gbọ́dọ̀ bá ó tọ́sùn nǹkan tó ṣe sọ because kìí ṣe irú

irú rẹ̀ làwọn àwọn èyí náà ń bẹ lára àwọn táwọn sọ́láfù wọn lọ́mìnira àbá àwọn èèyàn tó bá fẹ́ mú rúrù rí wọn ìtí wọ́n fi ń lè mọ́rù àkọ́kọ́ mú rúrù rí wọn ni pé irú rúrù yóò gbọ́dọ̀ mọ́ ẹ̀zítì láàrin àwọn mùsùlùmí ẹ̀fún náà mẹ́lẹ́ ìlànà kó mọ̀ pé láíláí mọ́gbẹ́lẹ́ wa kìí ṣe pé wọ́n kàn fẹ́ deliberately wà kankan lè máa wọ èèyàn ẹ̀sìn náà ni wọ́n fẹ́ sọ níjẹ́ tí wọ́n náà bá fẹ́ lo mọ́nájì wọn kí lọ́wọ́ kọjú ẹ kọ́kọ́ sí tàárírù tẹ́ẹ̀tẹ́ fẹ́ẹ̀ ló gbídà fún pàtàkì ó pàtàkì ẹ́ eh? ó padà tí wọ́n sọ onítọ́ padà yá bẹ́ẹ̀ bá lọ sí ṣe bẹ́ẹ̀ bá sábòsí sẹ́yìn rẹ̀ padà jẹgbà rẹ̀ ẹ̀jẹ̀ owó ẹgbà rẹ̀ wọ́n sọ ọlọ́wọ́ bò ní bẹ́ẹ̀ nìkan lábòsí o ó sàbòsí fún ìyàwó ní oṣe mistake ni wọ́n á tó tó ẹ̀ṣọ́ tó ló gbà bó súnà bá sábòsí fẹ́ lómi yóò jẹ ìyà ẹ́ eh? tó gbó ń bí dà láwọn ọmọ làbòsí ṣùgbọ́n kí là ń fẹ́ gbogbo òròyìn ọlọ́run ní sí ni ní ó kọ lásán bíi pé èèyàn tákà ń pè ní olówó ìjẹ́sílíkà ẹgbọ́ pé ó kọ rẹ̀ lásán kàn ní pé kò sápẹẹrẹ ó kọ ohun lára ìròyìn wọ́n ní tó kọ lọ́run jẹ́nu aláàmù lásán ètì àwùsọ́ ní tí jáàmì yà ń wínú ní tí hmm? bá sọ ilé ìsìn ẹgbọ́ kó bá dédé àyà kọ́ráìsì ní ọmọ tó fún yẹn òun lẹ́sìn rí yóò fi sọ pé kòránì gbé sọ̀rọ̀ ọlọ́run tó bá nù púpẹ̀. because kò fẹ́ fẹ́ mẹ́rin kankan bẹ̀rẹ̀ yìí sọ̀rọ̀ ọlọ́run gangan lélẹ̀ pé máa ló kù ní gbogbo wọ́n mọ̀ tún máa ń tán fẹ́sọ̀ máa ń pè mẹ́ta kọ́lọ̀ kó fún alágbòrí ẹ̀sìn inshallah àgbò báyìí àwọn akáàtàn àwọn àtàbùlọ̀ òkúdóòdì inshallah ní nẹ́fìlà bó ṣe gùn yẹn sóra tàbá káàtàn láwà parí àwọn ááyà tó kù ní sóra kọ́lọ̀ bá kó gbà fún wa lẹ́sìn ó yọ́nú sí wa ó sì gbẹ̀sìn wa ó kà wá sínú àwọn tó gbà tuntun bá wọn ó kà sínú àwọn tí ó fẹ́ràn rẹ̀ ó kà sínú àwọn tó ń fẹ́ràn ẹ̀hẹ́n subhanakallah fún yàmbí aṣáàdù aláìlá ìtàkùtà náà e mulhidun làwọn sáàlẹ̀ pè ní àwọn tán ní kò sọ́lọ̀ ìtì èdè ṣùgbọ́n àwọn jàmíyà náà ṣe ẹ̀

pẹ́pẹ́lẹ́gbà never describe it táà ń sọ wọ́n ni pé whatever mo ti bá ní ọba describe ẹ̀ ń dáadáa ò sí lè dógóngó ẹ̀ lámẹ́ni kìí ṣe pé wọ́n describe ẹ̀ rárá ẹgbọ́ irú táà máa ń wí sí lọ́dọ̀ tí wọ́n you see what God is much more than that kò sọ pé he can see no no no no no no don't treat him as an object ẹgbọ́n àwọn àṣẹ tí wọ́n yìí nù kárẹ́ yàtẹ́ tàbá ní kàrẹ́ bá di describe náà sọ pé bàbá describe ẹ̀ pẹ̀lú dáadáa tán ààlè dógóngó description because in tá a mọ̀ nìkan tó já mọ̀ nìkan la mọ̀ ó jù rẹ̀ lọ ẹ́ tó àwọn mọ̀lẹ́bí dùn nífẹ̀ẹ́ òun wà máa gbé standard jẹ fún ọlẹ́dọ̀ máa fi standard náà wọ́n ti àárín tó bá dìde ìjọlẹ̀ náà bá di kí ló wà tẹ́lẹ̀ mùsùlùmí mùsùlùmí òun jẹ yóò mùsùlùmí jẹ ọlọ́run náà bẹ́ẹ̀ni Bẹ́ẹ̀ni. Ee, well, ṣé pé ní ìsìnbẹ̀ mi sọ sọ pé báyá kò ṣẹlẹ̀? Ìdánàbí sọ, description ànábì sọ. Hmm? Description ànábì sọ. Kò sọ wípé ọkùnrin kan báyìí kò ṣẹlẹ̀ báyìí ó ní làlọ́hù afúrọ́hù bìtọ́ bá ti ahadikum inú ọlọ́run ọba máa ń dùn sí kìtúbẹ̀ ẹnìkọ̀ọ̀kan jú bí inú ẹnìkọ̀ọ̀kan yóò se dùn lọ tí ó bá wà ní situation báyìí báyìí o ọlọ́gbọ́n ṣẹlẹ̀ ọ̀hún o ìbẹ̀ tó ṣe pé ilé yóò ṣẹlẹ̀ inú ọlọ́run ọba ó dùn sí táúgbà ẹnìkọ̀ọ̀kan yín ju bí inú ẹnìkọ̀ọ̀kan yóò ṣe dùn lọ tírù nǹkan báyìí bá ṣẹlẹ̀ sí báyìí ṣe wá ee ee ee àwọn eh. mm-hmm. kò sí bí àwọn sọ́wọ̀n là ní ilé ayé tí ilé ayé tẹ́mí ní ẹ̀ẹ̀tì àbí ilẹ̀ ẹ̀ẹ̀tì èyí sẹ́mọ̀ wípé lóòótọ́ tàbá wo Kùrán kò síbì kankan tọ́lọ́wọ́n bá ti pé ilẹ̀ ní méje èyí tó kàn súnmà tó súnmà ó ní Allahu alladhi khalaqa sab'a samawati wa min al-ardi mithlahunna hmm? ọlọ́wọ́n bá dá sámà méje nínú ilẹ̀ náà kan ó tó dárú tó jọ bẹ́ẹ̀ ṣé ó dárú tó rẹ̀ ní nọ́mbà ni àbí tó dárú tó jọ ilẹ̀ méje tó wá jẹ́ ṣe ń tàn sọ ni pé tọ̀bà kọ́ọ̀tù ilẹ̀ láti léyàs ilẹ̀ pé ilẹ̀ kan ní báyìí tàbá tó dé ìgbé ó tó ní lẹ́bù mi wájú ní tóbi kíní ti ẹ́ẹ̀kì tó ń sọ̀rọ̀ ẹ̀ẹ́kì wọ́n sọ pé ìsìn tẹ̀kítọ́lì kíní kankan ní lẹ́bù kan bẹ́ẹ̀ lẹ́ẹ̀lẹ́ẹ̀dì kíní kankan ṣé òun là ń wí àbí ìsọ a lè sọ pé méje ni pẹ̀lú àdìsí ànájì sọ̀tọ̀ àmọ́ rú kí ló jẹ́ ìyẹn ò clear ìmọ̀ àálẹ́ ẹgbọ́n mi yé ṣùgbọ́n sẹ́yìn a ò lè sọ pàtó pòun náà lọ́lọ́run ọba ń wí ọlọ́run bá jẹ́ kó yíra pé méje ní tọ̀sẹ̀ méjèèjì wà nílé ìfẹ̀rẹ̀ yóò rí pé àwọn kátà rẹ̀ wọ́n ti ní tẹ́kẹ̀ wọ́n ní eh, sáàmà méje wọ́n sàkà ogun ìta mọ́ta ní geography bá wọn kíní kankan Jupiter kíní kan nígbà tó padà sun discover planet ni wọ́n bá sá eh, mẹ́dàmọ́ eh, lọ́n èyí ò kọ́ sẹ́rọ́lọ́run fẹ́ gbogbo òyìnbó kà ń ṣeré lọ́wọ́ ni ẹgbọ́n àríkí bábá ìgbọ́ scientist ń ṣeré wọ́n sì yálàyé eré ọlọ́wọ́n bá tóbi sáàmà tóbi ẹ́ ṣẹ́rí wàláhì àdúgbẹ́ fọ́lọ̀ ṣẹ́rí ibi tí ẹ̀dá every time táwọn kan discover nǹkan sí ni à ń mọ̀ pé lẹ́ẹ̀sì àmà kankan ẹgbọ́n mi ǹjẹ́ ẹ̀mà tó gbogbo spéèsì fẹ́rí táwọn òyìnbó ń lọ àti moon ní àti kìíní kẹ̀mí ẹ̀kan gbogbo ẹ̀ pápátá kò tí ì kọjá sí màlá ọ̀kọ́ ẹgbọ́n gbogbo ẹ̀ gbogbo bí tẹ́rí tẹ́lẹ̀ òun pápátá kò tí ì kọjá sí màlá ọ̀kọ́ àti ibi tó sùn pa wá àti ibi tó rùn wá gbogbo ẹ̀ pápátá kò kọjá sí màlá ọ̀kọ́ ẹ̀ẹ́dì mi pé wáyé

براءة من الله ورسوله إلى الذين آهدتم من المشركين فسيحوا في الأرض سيحوا في الأرض كيف سيحوا في الأرض ẹ máa rìn lórí ilẹ̀ kí ló tẹ́ pé lórí kí ló àbẹ́dà síhú fìlàdì ẹ̀ sọ pé ẹ máa rìn nínú ilẹ̀ tí ló wà rẹ̀ yẹni síhú sírú alàlùfà tí ló wà ń bẹ́ ṣùgbọ́n àlá lómi kò sí ẹ̀gbẹ̀rẹ̀ tó tó àyà tó ní ẹ máa rìn nù ilẹ̀ ẹ̀rìn lórí ilẹ̀ ẹ́ tó fi kàn irú fíù náà ló wà kéèsè sí ìdọ̀ sí yá ẹ́ kéèsè sí ìtinú sí ọ̀nù ní ti sàmà táwọn èyí àdáyàpọ̀ ẹlẹ́ẹ̀kejì ó ní pé ẹgbọ́n fún wa nígbà tí wọ́n jẹ́ magician magician àfẹ́ àwọn ó ní fún tẹ́wọ̀n náà ìjì òṣò tẹ́ bá mú bí kalẹ̀ báyìí bàbá mú bí igi yóò ní ewé yóò ní branch àbí yóò ní stem trunk igi body igi gangan táàfẹ́ ń táàmà ńlá tàmà ńlá ní solid ọ̀nà ń pè ní jẹ́wà ní jùzó tí èyàn bá fẹ́ kẹ́yàn bá gbé lébù wọ́n bá fẹ́ kẹ́yàn mọ́ di ní ogi hùn ibo ni wọ́n kẹ́yàn mọ́ ṣé wọ́n lànà ogi wọ́n ọlọ́dẹ̀ ni wọ́n làwùsọ́lì bá nà fún fíjù zó ìnáà tàbá bẹ́ẹ̀ tù pẹ̀lú pí ìtumọ̀ pé màá kàn yín mọ́ inú eh, inú trọ́ǹkì igi inú sì kọ́ ìtumọ̀ pé trọ́ǹkì igi ni màá fi ṣe sọ̀pọ́ọ̀tì ibi tí ń kàn yín wá ọnú kìí ṣe in tó fi irú eléyìn náà ló wà ń bẹ tàbá ọlọ́run bá fi anything tó dá á sì mọ̀ pé ìtọ́lọ́run ọba dá tó tóbi jù nínú àwọn ọlọ́run rẹ̀ òní àlàáṣì rẹ̀ kò ìtọ́lọ̀ bá dá kó tóbi àlàáṣẹ́ rẹ̀ kò sí lẹ́lẹ́ tọ́jú ọba sí lẹ́lẹ́ ẹ́ tó wà lókè ìtumọ̀ pé àbọ́ọ̀fà láràṣí tọ́lọ́run wá tó gbogbo kò tẹ́dà rẹ̀ kẹta tó ẹnkọ bá jẹ̀ gbogbo ẹ̀dà rẹ̀ ló wà ọ̀tọ̀ láfíkọlọ́run ní àzọ́ọ̀hẹ̀ ọba tó wà on top of anything hmm? láfíkọ́ ní àzọ́ọ̀hẹ̀ hmm? tọ́ tó wá wá rí bẹ́ ẹ ma tí àwọn kan bá wá láwọn lọ sánmọ̀ wọ́n lọ sùpá wọ́n lọ gbogbo ẹ̀ mọ́ra wọn ǹjẹ́ yìí mà pé sánmọ̀ eléyìí tó jẹ́ sánmọ̀ alákọ̀ọ́kọ́ bí yóò bá débẹ̀ gan bí yóò débẹ̀ ó gbọ́dọ̀ gbà yọ̀ǹda ó lé wọ́bẹ̀ lọ́fẹ̀ẹ́ torí sánmọ̀ yìí pẹ̀lú àyà kùránì onílẹ̀kùn yes sánmọ̀ táwọn màláíkà wà ẹ̀ kéèyàn tó dé sánmọ̀ kájọ́rí sí pé tọ̀ òkè ìdá màláíkà wà ní lẹ̀kún wà tẹgbọ̀dọ̀ tẹ́fì wọ sánmà láwọ̀kọ́ látìjọ́ táwọn sàyẹ́sì ìṣe káàkiri mò sí ìrìlẹ́kùn tẹ́bà tí ìrìlẹ́kùn ẹgbẹ́ ẹ̀ sí ìdé sánmà pẹ̀lú ọ̀rọ̀ fọ́nà ní sọ tẹ́mí o ó nílẹ̀kùn gidi bọ́ọ̀lùgbà sọ fọ́nà sọ pé àwọn tí wọ́n ń ṣe gírímákàì nàlẹ́gbìnà kágbàbú bí ayá jẹ wọ́n sàgbàrú a ní ha àwọn tọ́pù ayá ọlọ́ọ̀bá ni wọ́n tán ìṣe gírímákàì látù fátàhù láhùn abúwábù sàmáà àwọn lẹ̀kún sọ́mà ní sí fún wa wala yadkhuluna al-jannata wọn sì ní wà al-janna hatta yalja al-jamalu fi sammi al-khiyat títí tí ràǹkún bèbè lè wojú ojú onídú ọlọ́run ní àbúwábò sàmà sámà nílẹ̀kùn ìtumọ̀ ẹgbẹ́ bá ti nílẹ̀kùn ọláwọn tó ń sọ ibi tẹ́ẹ̀tì mọ̀ fún wọn tí ìdébì kankan anẹ́bì gan tọ́lọ́wọ́n bá gbé ìwà gan kó wá sí ìsánú rẹ̀ àmọ̀láìkà ń bí pé tí wọ́n ti ránṣẹ́ sí ọ jibril afẹ́ta ni a muhammad al'ọ̀fẹ́mí ni jibril Mama, àtàrà pẹ̀lú orí muhammad a ah, ó sí láì lẹ́yìn tí wọ́n ti ránṣẹ́ sí wọ́n ti ránṣẹ́ sí wọ́n fílẹ̀ kò fún annabi yóò dá fún wọ́n invited tí wọ́n invite wọ́n ti invite ọlọ́ọ̀kẹ́ àwọn ọmọ àfihàn pé wọ́n jibril wọ́n wọ́n gbá ọba ókè wọ́n sílẹ̀ kò fún annabi nù ìwọ́ wá ní káàkiri ó ń gbé gbogbo kí káàkiri wọ́n sì sílẹ̀ kò fún ọ <laughs> Ee, eh, ee. Eh. Ee. Eh. Ee. Ee, traffic wọ́n fi kò pẹ́lẹ̀. Ee, bẹ́ẹ̀. Ee. Ee. Ee. Ee. Mm. Ee. Ee. Bẹ́ẹ̀ni. Kò tí ẹ mà ní ṣètò ẹ má wọlé. Tẹ́lú bá ẹ mà fún ẹmà wọ ẹ mà ẹ mà ní ṣètò wọn tí ìdíkọ̀ kan wá ń ṣeré ni ẹ sáà má wọ. Tẹ́lú ọlọ́run ní ká má dùn ìgbogbo bẹ̀rùn. Wọ́n rin àmọ́ àwọn ni wọ́n fẹ́ kọjá àlà. Ẹ má wọ. Kọ̀rán sọ fún wa wípé wà fún ti àti sàmáà òfàkánà àbúwá bá àti sánmà báyìí ó wá ní lẹ́kùn lẹ́kùn lẹ́kùn lẹ́kùn ọlọ́run tó wá ń sọ fún wa ẹmọ́ gbáwò waja'alna as-samaa'a saqfan mahfuza a ṣe sánmà ní rúfù tí wọ́n ń sọ ọgbẹ́ wọ́n ń sọ àríbẹ̀ kọ́ ni wọ́n wá rí alánàbì sallallahu alaihi wasallam tóun lọ ìsánmà sábà rí ìdí sánmà lákọ̀ọ́kọ́ wọ́n sílẹ̀kùn fún un ẹwà bí èsì ayé bọ́dú wílẹ̀ ilé wọn lọ́kọ́ pé wọ́n ń ṣeré ibi láti lọ ńkọ́ ó lókọ àmọ́ àwọn ni wọ́n fẹ́ gbà kan jẹ́ torí ẹ kó yá àwọn pé ń jọ táwọn màláíkà bọ́lọ̀ títọ́ àwọn màláíkà pé táàrùjù màláíkà tó wọ̀rọ̀ òlé ti yẹ́wò mi ká na mìkdáru àmìsínà alfasana àbí ránà pé táàrùjù màláíkà tó wọ̀rọ̀ òlé ti yẹ́wò mi ká na mìkdáru alfasana ti ní mọ́ta ojú àbí bọ́lọ̀ títọ́ sí màláíkà ti wá láti sánmà ti wá láti lẹ̀ tó fẹ́ làwọn nílò ọlọ́fẹ́ ìkàtọ̀ pé àwọn ẹ̀dá kan ń bẹ táwọn wọ sánmà tó ń àbí tó kọjá bí táyìn gandé àwọn aláwọ̀ bìlífẹ̀ wọ́n yẹ́sẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí design kéèkéè ike ṣé mọ̀láíkà ń lóge ṣé òun nílé kankan tán tí ń wọ́ọ̀kì tí ń ṣẹlẹ̀ ẹ́ ṣé wọ́n ń tẹ remote mọ̀láíkà lọ ń bọ̀ wá ìsì sílẹ̀ ọlọ́run àwọn yẹn a ní no problem ó ṣeré díẹ̀ pọ̀ tó mọ̀ kókó mọ̀ ó ti ọwá lọ tó gbogbo sí lọ sóyèsì lọ lọ́wọ́ yìí ọlọ́ni sámà tó wù yìí nìkan wọ́n ń sọ hmm? wọ́n ń sọ tọ́ ẹ wá rí gbogbo tẹ́rí òṣùpá ni oòrùn ni ìràwọ̀ ni gbogbo wọn pápátá ìta sámà láàkọ́ wọn ìta òsàn pé àsọ pé òun lè débẹ̀ gbogbo tó bá débẹ̀ gbogbo ìtò ìsùn láti báka mọ́ sáà kìnnìkan jókè tá ìgbélé ìta sánmà alákọ̀ọ́kọ́ pẹ̀lú sọ́mà tí kòrán describe ibi tẹ́kàn pé tàwọn wá orí pé kòrán sọ pé wọ́lọ́kọ́ ti zayyana sàmà àdúnìyà wọ́lọ́kọ́ ti zayyana sàmà àdúnìyà sàmà alákọ̀ọ́kọ́ tó fèsì ayé the least sàmà àṣẹ́lọ́sọ̀ bí ma sọ bí pẹ̀lú àwọn àtùpà àwọn àtùpà ní stars the least sàmà làwọn sára níta rẹ̀ gan wọ̀já náà ha olùsọ fún àjọ ìgbò bíi pé wọ́n rí pàrọ̀kọ́sọ yẹ́ na sama adúnìyà bìzí na tí ní alkawaki sama ilé ayé àti lọ́sọ̀ pẹ̀lú ọ̀sọ̀ àwọn wọ̀sọ̀ ní àwọn stars moon sun sama alákọ̀ọ́kọ́ wọ́n láwé sama adúnìyà sama alákọ̀ọ́kọ́ pé kó wà ní sáwà ọlọ́run sí lọ́sọ̀ pẹ́sà tí ń bìí ni pé ń jọ́ ta bá sọ pé a bá pè nǹkan lọ́sọ̀ ṣé inú lọ́sọ̀ máa tó gbogbo tẹ́rin ní ìta ní gbogbo ẹwà èwọ́n lè máa lọ káàkiri kò bá kódà kó sọ ló kọ̀ọ́kọ́ ní atúnwà lọ bìkan lónìí ìdókọ̀ èrè kìí kan jàmbá jáǹtì ìta náà ló sì rin ọwọ́ máa lọ bá fẹ́ lọ tàbá sọ táwọn kan wà gbèrè pé ah, bọ́bẹ́ tí wá sọ yìí àkùránì ah, wá sọ nígbòmí ní súra olówà lẹ́yìn kúlówéyà ìláyà suratu èwo ni sura inna sananwa ila qaumihi suratu no suratu no na ẹ̀yin o rí pé quran sọ nbe wí pé alam tara kayfa khalaqa allah sawa samawati sibaqa abi waja'ala al-qamara oni ẹ wò bá ṣe ṣe sama ní pele ìpele waja'ala al-qamara fihinna ẹ sọ pé ọjọ́ aláṣẹ́mfà sọ̀rọ̀ ọjọ́ àbí a ní èsí hínà àlẹ́hínà yìí gẹ́bà sí tútọ̀ wọn torí kọ́mọ̀rọ̀ lọ́sẹ̀ kàtí ẹ̀sàbí pé gbogbo àwọn kàwákùnrí zina ni wọ́n jẹ́ ọ̀ṣọ́ ni wọ́n jẹ́ fún sámà ìta lọ́sọ́ mọ́ ń wá so àtòfúpá àtòrùn àtìràwọ̀ àti gbogbo ilé ìtẹ́ǹsẹ̀ ìta ni dé èmi ò ní wọ́n dé so tó bá ti fẹ́ kọjá àbẹ̀rún gbogbo yókù tọ́wọ́ àràdé

wọ́n jẹ́ mọ̀ wá rí tí máa ń yáyàn lẹ́nu pẹ̀lú àwọn tí wọ́n ń tako ẹ̀rí wọ́n ń tako súnà bóyá torí nǹkan tán ti bìlíìfù náà ti bá ní pé the same person tí wọ́n sọ fún yóò ní òun rò pé bóyá ó bu ọlọ́run ọba kù ká sọ fọ́ ọlọ́run ọba àbọ̀ fún àwọn ẹ̀dá rẹ̀ ló wá ṣùgbọ́n tó gbọ́ pé táwọn ìgbé bóyá inú sánmà ọ̀sẹ̀ á ah! ṣé bàbá yẹn wá kó jọ sọ́mọ̀ òde kó lọ́run jọ fi báwọn yà nínú òun wá ní ọ́ ah, ti búkú jọ ní everywhere ló wá òun sì pé tábà kó bóyá òkè sánmà ló wà pé ó bùkù ọ̀bá ẹ̀ mọ́tẹ́ wíwí Ah, everywhere ló wà ah, èyí tó wí ju tó fẹ́ sá fún lọ tẹ́mi bá lókè sánmà ló wà ìtumọ̀ pé ẹ̀dá rẹ̀ kankan kò lè ẹ̀kan pàṣẹ olówó àbọ̀ gbogbo ẹ̀dá hmm? àmọ́ tó ń bó ṣe wà ń kọ̀ kò wá sí nǹkan tí ó mà sí lọ ìmọ̀ rẹ̀ káàkiri gbogbo nǹkan àbí so wá rí ìtí wí tó rí pé kọ́mọ̀ ni a ní ókè ó wà nù ajá kọ́dọ̀ ǹgan ó wà nù ṣètọ́n tọ́ jùlọ ẹ̀yìn kìí ṣe táàrùn kí lò ń wí ṣébí tó fẹ́ wí kó nímọ̀ nípa gbogbo nǹkan yìí ó sì gbọdọ̀ wá wà bẹ̀ fisikálé ìdíwọ̀ wí ó wọ́ sí ju tèmi lọ nísìn báyìí èmi ìwọ rò pé ó tẹ̀ pé ìdán òrò náà kò kọ̀rẹ́kì ó rò pé wáyé mo ní sáàmà gan nìkan ni ó ẹ̀kàn pàṣẹ ìwọ tó bàbá já fún ẹ̀kàn pàṣẹ bájá ìṣèwà níṣẹ́ ọlọ́wọ́ bá wà too small lè gbégbàdàgbà inú ajá ló wà èyí tí wọ́n padà ń wínú ọlọ́run sẹ́ ìsàlẹ̀ ṣùgbọ́n òun wà ní kéèkì gbogbo nǹkan ẹ́ ọ̀kan tọ̀ ẹni tí wọ́n sọ wí níyìn tẹ́lí tí ń wì yóò wáyà ilẹ̀ yóò wá ní ah aláìgbà tọ́lọ́run ọba tó wá pé ànábì tó ní kó ṣe ìṣúra wọlé mi rájú wá yóò lánàá bìlọ̀ ní bọ́lọ̀ àwọn ah, ah, ah, ọmọ tó tún wí ni olówà lẹ́bí rẹ̀ nígbà tó wà lẹ́bí rẹ̀ tó wà ní yàrá rẹ̀ àbọ̀ <laughs> ọ wà ní yàrá rẹ̀ ọ wà wájú rẹ̀ ó tó lọ́tọ́rọ̀ bọ́lọ̀ ṣe ìṣẹ́lẹ̀ ni òun náà wà pé yóò nígbà tó máa bọ́lọ̀ bó sáré ọ̀sán àti àtàríyà tó lè ìrọ́yìn ìlàrí ẹ̀yà ìlàrí ẹ̀yẹ yóò tó sọ́pẹ̀ ilé yòókù tó mọ̀ pé òun ni contradiction ìwọ náà gbà kó lọ bọ́lọ̀ ni ó fi mọ̀ pé ibi tọ́lọ́wọ́ bá wà nù àmọ́ náà gbogbo débi tí lọ́wọ́ wa ó yẹ kó tó mọ̀ pé bá tábà ti sọ báyìí báyìí òun náà ló ti pé ibẹ̀ náà là ń tẹ́wọ́ sí àmọ́ kò sọ pé wà everywhere tí wọ́n ṣe tó pé òun ìmọ̀ rẹ̀ kò síbi tí ó di tó bá sọ pé wà everywhere nǹkan tó ń sá fún gan ló fẹ́ kó sí ó rìn pé ẹ̀dá ọlọ́run ọba kékeré bí aláǹgbá ọlọ́run àánú rẹ̀ aláǹgbá náà pé kọ́ ọlọ́run parọ́ oṣù ló tóbi oṣù lóhùn ní ṣe tó nínú Thank you. Ó wà ní Kùránì náà, ó wà ní Kùránì, orí dẹ́tì máa. Kùránì sọ fún wa wípé àwọn kèfèrí kalla innahum an rabbihim yawma idhin lamahjubun. Injọ́ kìyàmà,

àwọn ojú kan níjọ́ náà wọ́n wà happy yóò tutù ila rabbiha nazira wọ́n mọ̀ wọ́ ọlọ́run bàbá ìyẹn wà ní súrà búmẹ̀ súràtù Qiyam náà àtàwọn àyàmì náà Èṣẹ́ rí àwọn táwọn òfẹ́ làwọn ń lọ, kò wá lè rí lọ, ṣẹ́wọ́n tí òbí ní rí lọ ó ní pé ẹ sọ fún un pé bọ́lọ̀ ń bá sọ wípé ẹ mọ́ báwò ẹ sọ fún un wípé ẹ fún láwọn aya tọ́lọ̀ ti ń sọ pé àwọn magbọ́lọ́wọ̀n bá gbọ́ ní sọ́tún mọ̀tọ̀fífín wọ́n mọ̀ wo àwọn wọ́n ni wọ́n sọ pé wàlìyàwó malladhina amanu mẹ́lẹ̀kùn fàálì yadhakun lónìí báyìí àtọ́gbọ́lọ́wọ́ wọ́n mọ̀ fà àwọn kèfèrí ṣe

so ṣé yóò dùn ọ̀ní tàbá rọ́lọ́ àbí kíni kíni ó kíni kíni ó ṣe ọ̀rọ̀ lọ́lọ́ ni kọ́mpẹ́nì rẹ̀ ni ọ̀tọ́ ni yóò tún bọ́ lọ́ọ̀kù kàtó ní bọ́ọ̀rọ̀ ṣe bẹ́ẹ̀ kù àmájà àbábí inú wọ́dùn ìfáàsì tó wà mẹ́rin pípa jẹ́ kìyàmọ̀ ẹ́ bàbá wà lìjánà tán ọlọ́run wá sọ gbogbo wa táwà lìjánà kọ́lọ̀ já wà lìjánà ọlọ́run àwọn àpótọ̀ ṣé ní tí mo ṣe fún yíṣẹ́ bá àdéhùn yóò ní a ṣe ọ̀nà àbá ìjẹ́ ìkankan bẹ tẹ́ ẹran kàdí èyí ìròyìn ọ̀nà àkù símọ̀ ọ̀nà ẹ̀sìmọ̀ gangan orílẹ̀ ìkéré ọlọ́wọ́ wá sí ojú ẹ̀ káì tó wá wá sí bàbá wá rí inú ó wá dòdú ẹgbọ́ ah, ah, ni ó máa wà dàbọ́ ní gúnnà tó bá yẹ a ah, tó bá wọ́n fún ọ̀bá ní ọlọ́run ọ̀hún jáde gan òní sí tó sùn ọ̀fun pa ni ah, ẹ mọ̀ tó bá yẹ ni ọlọ́run ọba tó kọ ara fún àṣẹ gbogbo eléyìí wọ́n ti gbogbo ẹ̀sán fún àgbẹ̀tọ̀ náà wá rí bí wọ́n lẹ́nìkan sẹ́ndì owó sí ẹ̀yìn ojú wọn ẹgbọ́ ìwọ́kà máa ń náwó wọ́n tọ́ tó bá dọ̀là ẹni tí máa ń sẹ́ndì owó sí ọ̀hún wà wá rí ẹmọ bó aláwọ̀ orí ìhun inú ẹ̀ tó ń bàjẹ́ dákọ̀ àwọn afẹ́rọ́ lọ́wọ́ ẹni tó bá sì wà jẹ́nà náà ní orí tó bá ti wọ náà kò sí rírí tọ̀bọ́yà tó báwọn yóò náà fẹ́ wọ náà wọ́n fi ń tàbí